to stop and consider what you wanna do with your life. What you doing with your life? Set a foundation for the future. Stay yeah. away from war and strife. Yeah, yeah. Cause in a time, we all need to survive. worldwide. Solidarity and harmony is what we need. Enough, enough, enough, enough, enough, enough, enough, enough. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Fresh FM la wà ń gbọ́. Fresh FM la wà ń gbọ́. àmì Fresh FM la wà ń tẹ́tí sí Fresh FM la wà ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. Fresh FM la wà ń kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wà ń gbọ́. àwọn ìtàn akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wà ń gbọ́. òkè tètè tábìlì la wà akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wà ń gbọ́. ilé orin la wà ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wà ń eh. one zero five dot nine òǹkìlẹ̀ falafala fresh fm. ojúbọ ajábalẹ̀ tún ti dòde o lórí Fresh FM tó ń kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tún ti dòde o lórí Fresh FM tó ń kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́ńpẹ́ látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dẹ́kun wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine kò ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM Ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa jáde fótó ní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM ajá balẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. yìí kú ojúmọ́ àtúndé o agbèsè wa hmm, àwa tá a na South Africa nínàkunà lálẹ́ àná àtúndé ọpẹ́lọpẹ́ iṣẹ́ wòlíì wòlíì ìran yìí wòlíì àkókò yìí. ìpè yìí pè mí ìpè yìí pè mí. Ah ìpè yìí pè mí kódà mo mọ̀ kó pè mí ìpè yìí pè mí ó tún jọ wá pé gbogbo wa ìpè yìí pè wá o ah mo ní ìpè. ìpè kò yíwọ́ lánàá. ìpè mi ò yíwọ́ rí. gbọ́ ọ̀fẹ́ lè fi ọ̀pọ̀ fòwò ló pé èé ti jẹ́ ọmọ kan ti wọ́n ti gbáyàn kókósẹ̀ látọ̀kan àti pé bọ́ọ̀lù a tún ti lọ gbákejì wọlé ẹ wá ṣẹ̀ṣẹ̀ pé a padà pé kiri mo nírú kí lélẹ́ yìí. ẹ wá fagilé góò ẹ wá gbé àdánwò lé. mo ní ojú ó sì tì yín lágbára wòlíì. mo ní mo lọ́lọ́hùn bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ń pè mí káàkiri ah. àwọn ará diaspora ah, ah, ìpè yín báwo ló ṣe ń lọ mo ní ìpè mi dúró dédé ìpè mi ò yẹ kúrò lójú òpó ẹ mo ní ẹ mọ̀ pé ẹ ní wòlíì lónìí ẹ kọ òní sílẹ̀ mo fàánà sọ ẹ kọ òní ó ní ẹ ní ìwà tí ní omi kí n gbà la fẹ́ gbà báyìí mo ní ah omi kí n gbà irú kí la tún bá bọ̀ láàárọ̀ lálẹ́ tòní yìí torí tọ́lọ́ tó jókòó ní ilé wọn ó mú yéye. a imú kìsà àṣe yóò yíwọ́. yóò yíwọ́. bó ojoojúmọ́ kọ́ lọ́dún. ó yíwọ́. ojoojúmọ́ kọ́ lọ́dún. a mọ̀ ọ́ gbà kan ò sí lórí ọ̀rọ̀ penalties. rárá o <laughs> mo mọ̀ gbà mo mọ̀ mú orí mi. kẹ́ni ògúnmọ́lá máa sọ àwọn ọ̀rọ̀ kan mọ̀ pọ̀ mm. nínú kínní AFCON táwọn wí o wọ́n lè na ìyàlá yẹ anybody. <laughs> yàrá yẹ anybody. Ah, ah. ọpẹ́ ní ah, fún Ọlọ́run ọpẹ́ ní fún Ọlọ́run kí ni tó o sì wílẹ̀ àrọ̀ àsọ̀bádé ọwọ́lé o ọkàsí o ní gogo ni. mo ní gogo mo ní kọ mo ní so mo ní so so níwèé. <laughs> mo ní tí ń bá bọ̀ yìí gogo bá sì wọlé lóòótọ́. mo sọ ẹ eh, ìwọ ló appreciate pé mi àwọn tó mọ̀ pé wọ́n dápè gidi mọ́. ṣé àwọn èèyàn tí wọ́n wá gbélé ńkọ́ ẹ̀wọ̀n. ó yẹ kí wọ́n fún mi kọta. bts omi ẹ rà fún wòlíì yìí láàárọ̀ tó. wọn ni jẹ́wọ́ ọ̀rọ̀ pàwọn ọmọ ìjọ ìyàngàn oṣù tọ́mọ nísìn hmm. bí ìyanu bá ṣẹlẹ̀ wọn ra mọ́ra ni wọn ni jẹ́ ah, ẹ lè mọ́ra yẹn bá dá wọn mọ̀. ẹ lè mọ àfijọ́ tó ọba kàn rí pé ara bá wo kalẹ̀ kí ló ṣe ọ́. woru eléyìí woru èdè kíni ń jẹ́. ṣé ìtọ́jú kò Victor. ẹ Victor ah, Ajiboye ẹ̀rín tí ń rín láàárọ̀ ìkésábà rẹ̀ àrọ̀ báyìí ó ti mọ̀ pé ó gbélé ó sì gbé gogo ó sì gbé gogo ó gbé gogo ó gbé gogo ọ̀ráyọ̀ ọmọ àfiwé sọ̀rọ̀ ọmọ àfiwé sọ̀rọ̀ àfi pépà sọ̀rọ̀ àfi pépà sọ̀rọ̀ wọ́n ṣe máa fi ṣe. <laughs> Abọ́ládé ọmọ yìí ẹranko tí a bá jà ni ah. àwa yìí kan náà la bá antelope of an antelope àtúnà elephant of àwa náà lions of Cameroon no, antelope elephant indomitable lions. lions kí tiẹ̀ ní jẹ́ báwọn. làkẹ́ wá dé wọn láwọn làwọn boys o boys ni túmọ̀ bàfánà bàfánà wọn àwọn boys. n tí mo rí lójú à àwọn boys kẹ nígbà tí àwọn erigi náà eh, erigi náà tí àwọn akọjú wa tá a nà wọ. Eh. àwọn nǹkan ẹ̀rí ṣẹlẹ̀ ní orí pápá sórí ìgbà tó kù sàátà mm. díẹ̀ like quarter blackberry tí a parí extra time of the extra time yes. tí a fẹ́ wọnú penalty ó wá kú bí ìṣẹ́jú kan àbọ̀ nìkan bá ń gbé lọ ní ń gbé lọ ran yín wa <laughs> ní ń gbé lọ ó rí bí ekong ekong tí èsì àbá wọ́yàn ó wá bùso ó bùso ó wá wọ̀ ọba torí ó mọ̀ pé wọ́n lè fún ní yẹlo káyọ̀ mọ́tòrí mi bàjẹ́ ẹ̀yin tẹ́wọ́ ni ẹ fún mi ẹ fún mi yẹlo <laughs> kí ọ̀rọ̀ wa torí mi bàjẹ́ ọwọ́ ó tún. <laughs> ó kọ́kọ́ ní ah lórí. ògo ni rí ni. ojú àwọn ará South Africa bí wọ́n mm. ṣe mọ̀ gbá tó tí wọ́n sì dára wọn mọ̀ wọ́n ní ìṣọ̀kan lórí pápá ju ah, àwa lọ torí pé líìgì abẹ́lé tiwọn ó jìnnà bíi kàásì nǹkan àmọ́ mo wá rí nǹkan kan lójú wọn ó rí bitterness ah. ó rí ìkorò ọkàn bíi vengeance ẹ̀wọ̀n eh, eh, bí ìgbà tí wọ́n fẹ́ eh, gbẹ̀sán kan lára wa bí ìgbà tí wọ́n fẹ́ jìjà ẹ̀sán ọlọ́run èsì ọba kà ọlọ́run ní tèmi ní ẹ̀sán ìjàlẹ̀ yìí ń bá bọ̀ bẹ́ẹ̀ni àwa sílẹ̀ àwọ̀ ọba ti jà wá aṣọ ọjà tí a ti fa ya tipẹ́tipẹ́. ó ní tèmi ní ẹ̀sán ó sì gbẹ̀sán lára wọn mm, mm. ọlọ́run gbẹ̀sán wa lára ọ̀tá wa o. àmín. adúpẹ́ ọmọ nàìjíríà at least after a very long time we had something to laugh about and laugh for english. Ẹyin kódà bí Congo rice ti di three thousand be happy be happy don't worry mo ní kódà Congo garri now one thousand be happy Be happy. don't worry. <laughs> a worry. ẹ mi gbọ́. a worry ẹ fẹ́ wọlé. ìtàwọn èèyàn wọn sọdún. mo ní kẹ́ fọkàn balẹ̀. torí pé ẹni tó kàn ló mọ̀. Ah, ah, ah. Eh. yaka news ó ní táwọn èèyàn gbé ẹ̀hónú jáde bí ìgbà tí wọ́n bá gbé eégún jáde. ọlọ́lọ́pàá tiẹ̀ ń sá wọn. àwọn agbófinró wà wà ń sá wọn. mo ní ìṣe ìṣe ìdìyà náà rè o ìṣe ìṣe ìdìyà ọlọ́run mhm. kó ṣàánú àsìkò tí ó yẹ kí àwọn aláṣẹ kí wọ́n kìlọ̀ fún àwọn agbófinró láti túnbọ̀ lo ọgbọ́n àtinúdá tí ò ní mú páká leke ẹni ebi ń pa òsì tí ò lè fira rẹ̀ rọ o ẹni ebi ń pa kọ̀gbọ́ràn kọ̀gbọ́ràn pò kí ilẹ̀ ni ebi bá ń pa hmm. agbófinró tó mú yàn gan ebi ń pò náà ọkàn òun náà ah, ah, order from above ló náà ìṣiṣẹ́ ọba ni obey first ọlọ́mọjà sí ọba dáràn èyàn àti ẹ̀fọ́gbọ́n ṣe èyàn àfọ́gbọ́n ṣe ni àwọn tẹ kódà síbi tẹ kún ọ̀dà síbi fúnra ara yín lẹ́fọ̀ọ́ ló ọlọ́run kan ṣàánú ni àwọn kan lè wà mẹ́tọ́ jẹ́ pé oògùn wọn wọn ò gbọ́dọ̀ mọ́ lò wọn ò gbọ́dọ̀ mọ́ lò ẹ ti ṣàwọn sí kolo. ẹ ṣàwọn sẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan o <laughs> kẹ àbí kẹ ẹ tú wọn lẹ̀ ẹ má jẹ́ nìkan ọbẹ̀ yìí o mm-hmm. kẹ tètè fọgbọ́n ṣe. a tiẹ̀ ké sí àwọn tí wọ́n jẹ́ lọ́ọ̀yà dáadáa tí ẹ dákun ẹ dá wa mọ̀ràn ṣé kí ni ìwé òfin nàìjíríà sọ nípa ìfẹ̀hónú hàn. rárá o mo fẹ́ mọ̀ ìwé òfin nàìjíríà fààyè gbẹ̀ ní eh, eh, wọ́ọ́rọ́wọ́ àmàlálá láàfíà ni o mm, eh, ní wọ́ọ́rọ́wọ́ tí o gbọ́dọ̀ gbé nǹkan jà tí o ní sí wàhálà o gbọ́dọ̀ nílùú la. àmọ́ ní táwọn tọ́jú agbófinró ti hàn sọ ní ti àná ẹ̀ ni pé wọ́n mm. ní wọn ò jẹ́ káwọn ọkọ̀ ọ lọ. traffic ah, àbọ̀bọ̀ kò yé mi o. Ah, gbogbo orílẹ̀-èdè àgbáyé tó ti lajú ibi ọmọ ti ń fẹ̀hónú hàn traffic máa wáyé náà ni <laughs> traffic náà ni ẹ̀hónú aráàlú máa ń fà. báwo làwọn táwọn sẹ́fẹ̀ ẹ̀hónú hàn tí wọ́n bọ́ àwọn ó sì bàbá ń bínú. Ah, nígbà ọkọ̀ tọkọ̀ bá ń lọ ah. tọkọ̀ bá ń lọ eh. ẹ̀ sì wá mọ̀ padà ló ń bínú. let's count the news. we are counting. Eh, yà á ka ìròyìn yẹn. Mm. Mm. ilé ẹjọ́ ti pàṣẹ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé ẹ tètè wá iye ẹ díye mm. lẹ́wọ̀n ọjà kọ̀ọ̀kan fúnra ara yín. kàbíyèsí. bí epo bí àwọn nǹkan tá à ń jẹ tá à ń jẹ láàrin ọjọ́ méje ni o ẹgbọ́n sẹ́yìn wá ṣe é ṣe. Ah, eh, nothing God no fit do. ṣe tọ́lọ̀ wò lè ṣe. <laughs> ok ìjọba àpapọ̀ nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ pé a ṣí àká oúnjẹ tí oúnjẹ ó sì bẹ̀rẹ̀ sí sùn wá bọ̀. ẹlẹ́sìn lánàá èmi mọ́ka ẹ wọ́n tuntun sọ ni wọ́n làwọn ó ṣí oúnjẹ síta iṣu àtẹnumọ́ràn ìjó náà ni àwọn ó ṣí àká àká oúnjẹ. ó jẹ́ pé ẹ̀hónú táwọn yẹn fi hàn ó ti ń sèso rere kọ́ ó ti ń sèso rere. ok a sì kọ́ la fẹ́ mọ̀ gbọ́ àti sí tọ́ba di níbi ọ̀sán tí oúnjẹ ó fi kún àkúnwọ́sílẹ̀ kódà tí àwọn nǹkan yín tí ò ní gbà tẹ́ fi kó alright. bẹ́ẹ̀ni. lórí àìsí ààbò ní ìwọ̀ oòrùn apá àríwá north west orílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ kaduna gómìnà abẹ́hùn ti di ẹ̀bi ìṣẹ́ àti òṣì àti àìnírètí mọ́ ru àwọn tọ́rọ̀ kàn òun gan ló sì ń fa ètò ààbò tí ó ń dẹ̀gbẹ́ lápá òkè ọya nàìjíríà hmm. ìta gbangba Vanguard ni wọ́n kọ sí. Hmm. ọlọ́run ọba kókó ni yọ ni o àmín àmín. wọ́n láwọn ọlọ́pàá ní olú ilẹ̀ wa ní Àbújá lọ́hùn pé wọ́n ti sọ pé àwọn ti gbé ọmọ tí ọjọ́ mọ̀ oṣù kan lọ wọ́n ní a ti rìlíìsì ẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ajínigbé hmm. tọ́pa ìyá àti ìyá àyá rẹ̀ báyìí àwọn tí wọ́n wá lọ rèé jí gbé yìí wọ́n ní kàn gbé kúrò lọ́dọ̀ ìlú tí ò sí ìyá tí ò sí bàbá hmm. tí ò sẹ́ni tí ò tọ́jú ẹni tí ò sẹ́ni tó rí tẹnìkan rò hmm. wọ́n ní kí ni tọmọ yìí ọ̀wà jẹ́ báyìí báyìí. Hmm. bá ń wá ìròyìn kan nínú bd nation bí Nigerian Tribune ni ní ètò níṣe pẹ̀lú ìròyìn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní wọ́n ti fún àwọn àgbẹ̀ ní owó yá wọ́n fún ní mílíọ̀nù lọ́nà ọ̀tàlénírínwó four hundred and sixty million naira fún one thousand four hundred and seven farmers ok ẹgbẹ̀rún kan mo ní interest taba débẹ̀ mo ní interest sólà láàyè. ṣé kí n gbé fún ọkọ kúkú kà fúnra rẹ. Ah, o ti bínú. Ah, mo ní interest wọ́n jágbẹ̀ ni. àgbẹ̀ ni mí o ìrówó ṣiṣẹ́ ni. Oh, àgbẹ̀ tí òrówó ṣiṣẹ́. Ah, ok bọ́yọ̀ ọkọ wà nù eléyìí. Eh, ẹ sábà ní lọ́ọ̀kì irú eléyìí. ẹnìkan ti sọ̀rọ̀ ní mm, nígbà tí ń ka òyìnbó. ìwọ tí wọ́n sọ̀rọ̀ náà nbí ògbé ẹ̀gẹ́ ńjọ lọ́dún kaba yìí táwọn ọ̀yà fi tí mo gbàgbé eh, soko n ọ̀nà ọ̀dà ẹ ń sọ lọ nísìnyí. ẹ ẹ ẹ nìkan sọ nínú ìgbà tí wọn ń ka ìròyìn òyìnbó yẹn wọn ní ah, wọn nígbà tí wọn sọ pé ìjọba àpèlé Ọ̀yọ́ fún àwọn àgbẹ̀ ní owó túùlù báyìí wọn ní kódà pa ìjọba tó kákò yàwọ wọn kọ orúkọ wọn kọ list àwọn àwọn èèyàn tí wọn fún hmm. wọn ní kó ń kákò ọlọmọ wò pé ẹ ń tẹ ẹ bá dámọ̀ tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tí kì ẹ kẹ kéde ẹ ẹ fáwọn oníròyìn àwọn ọba yín ah, kéde ẹ. ní káńsù báyìí èèyàn hmm. báyìí báyìí ó rí gbàá ọmọ lọ jẹ́ pé dandan a ah, rárá kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti gbé dé o ṣe <laughs> ìwọ lọ́mọ kọ̀ọ̀kan èyí tẹ́mi ń jẹ èmi fi celebrate super egusi ni <laughs> ibi orí ọwí eré ọlá. <laughs> Ah, ó dùn mí o ẹ̀yin ìyẹn mọ́ bínú kò sí kámẹ́rà tẹ́ fi wò ó. bébí ó sì máa jẹ nǹkan mi tí yàrá ó fi ṣẹlẹ̀ ah, nù. olóòdù omi kọ́ pọ̀ bọ́ bá ti jẹ́ tán ní ìsìn yóò mú mi ọ́ dalé ó tó délé. kí lọ ibo bó ló ṣe kàn. alájẹdalẹ́nu bó bó bó bó lo ọ̀rọ̀ wo ló gbà affect ayé ẹ̀. kò affect mi o. ọ̀nà tí kálukú bá ti mọ̀ gbẹ́mi rónì sí. ṣe kankan mi ọ̀sán ṣe kankan ra rẹ ni o. o fẹ́. bí a ṣe sọ lulẹ̀ ìjẹ̀sàlú ṣe kankan mi ò ṣe kankan ra rẹ. ọ̀jẹ̀ ọ̀jẹ̀ jẹ lé. bọ́ ọ bá mú kàn jẹ́mi ló mú kàn mí. irọ́ irọ́ irọ́ yìí jẹ́rú ẹ̀. kílè mi ò fi rí yòó sí. àjà balẹ̀ bójúbá kojú àlàmọ́tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun wò ògùn yorùbá jigan ètò ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọ̀kayọ̀ làálà àti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday láago márùn-ún ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbáko la ó fìjọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan náramárama gbogbo ibi kọlọ́fin tó sọ́kù jókòó lágbo òṣèlú àtijọba tó ẹ máa wọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀ wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje àṣálẹ́ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ ìbáyọ̀ o kọ́ba ìdùmarè tó ti ń gbà faládìgún mọ́ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbà kan bọ̀ kan ná fòlòlò fọ̀ ǹgọ́ lẹ́yìn ìka ní iṣẹ́ fà lórí ètò bí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn sọ ní ragaraga fi tún yáyá ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn yóò tún balẹ̀ gíga gíga láago márùn-ún ìrọ̀lẹ́ Friday ẹ kú ojú lọ́nà o. bá àbárẹ́ni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tí wọ́n ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó road agbègbè ológun ẹrú ní lọ́rùn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn ọlá lorúkọ mi ṣùgbọ́n láti ìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí i mo tún wáá jẹ́ kó yé wọn pé kì í ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí i mi lẹ́yìn ẹ̀yin náà ò jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ Dancity ìyún d-a-n-c-i-t-y sórí Google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download Android app Dancity lórí Google Play Store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúgbẹ́ ara ẹni Dancity lo data bó ṣe wù ẹ́. ìpàgọ́ lọ́dọọdún ìjọ common living church incorporated tún wọlé dé o. Yes, your way. ìgbé ọlọ́run bàbá wa Reverend Isaac Adéyẹmí Adégbóyèga ti ń tọ̀ síbẹ̀ ló mú kí ìjọ Come Up Living Church Incorporated abàlámọ́ àpáta ń bàdàn máa pé gbogbo ènìyàn síbi àràgbá yamuyamu ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún Zion Convention twenty twenty four pẹ̀lú àkórí ìjọba àlàáfíà Kingdom of Peace bẹ̀rẹ̀ ní Tuesday thirteen sí Sunday eighteen February twenty twenty four àárọ̀ àtìrọ̀lẹ́ nípàdé yóò fi máa wáyé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ní òwáyé ní Friday sixteen February twenty twenty four láago kan ọ̀sán ọjọ́ yìí kan náà ní ìsọ̀rù májẹ̀mú máa wáyé láago mẹ́wàá sálẹ̀ Sunday eighteen February twenty twenty four ní ìdúg ẹgbẹ́ àjọ̀dún bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán lára àwọn tó lówó máa lò ń bẹ̀ ni reverend dayo ọ̀tẹ́gbadé prophet wùmíjésù yimika pastor ayọ̀délé olúṣọlá prophet babatunde wonderful pastor mrs janet adéyẹmí adégbóyèga mother in israel náà yóò sì máa wà ń kalẹ̀ lára àwọn olórin ẹ̀mí ni dikines bọ́sẹ̀ adéjúyìgbé come up living sanctuary choir pastor ọlá jésù ọládìjẹ benisa ni ó máa gba gbogbo ènìyàn lálejò ó dinú jọ come up living church incorporated abalamu àpáta ńbàdàn ìgbìmọ̀ àjọ̀dún convention twenty twenty four ló ń kéde. Ah, ọ̀rẹ́ wa ọkẹjà nu búrẹ́dì ni. nkẹjà sí ọbẹ̀ ni. Ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ̀ ni fortune bites bọ́ sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ̀ gan-an hmm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé ìwọ náà jẹ́ tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortune bite bọ́ sàndé bread tọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹ́mu kí adùn mílíkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ́tì jáde kò sì léròjà búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olú fortunate bread ló wà ní nine òpópónà Tìjání Adéjùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road Ìlọrin nípínlẹ̀ Kwara àti lẹ́yìn hajj camp olódó Ìbàdàn wọ́n tún wà lóńdó road Àkúrẹ́ àti ní Dagbolu Ìkírun road Òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ni kò máa béèrè fún ní gbogbo ìgbà àṣì ẹni tí ọlọ́run bá pè ránṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọlọ́run pẹ̀lú ìmánì ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kókó oríire. ṣé wàá bùnà mi nù la ti pé ọdún méjìlélọ́gbọ̀n báyìí tí sẹ́wù bíríàmínú ọ̀làdúrà ti ń jẹ́ iṣẹ́ tí àlàárọ̀ láì bá ṣáìtàn dòwò pọ̀ alihamudulilayi àjọ̀dún ọdún yìí a ti bẹ̀rẹ̀ wáàsí níta gbangba káàkiri nígboro ìbàdàn àkànṣe àdúrà sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ilẹ̀ wọn tó wà lápẹtẹ ọjọ́ mẹ́ta gbáko ìlàfi àṣekágbá àjọ̀dún yìí on the fifteen sixteen àti seventeen oṣù yìí ní orí ilẹ̀ sẹ́wù bíríàmínú ọ̀làdúrà tó wà lójú ọ̀nà mọ́níyà sílùú sẹ́yìn tó o bá ẹranko ayé rẹ̀ ọkàn máa sẹ́ni pọ̀. àgàn ọ̀rọ̀ ọmọ gbẹ́jọ́ aláàárẹ̀ ó sàn ń bẹ̀. bọ́ ọ ti dé mọ́níyà ọkọ̀ tí ń lọ jẹ́dẹ̀jì ní ọwọ́ ó ti ka ọlá àdúrà praying ground lọ́wọ́ ọ̀tún ọkọ̀ ọ̀fẹ́ wà ó láti mọ́níyà tọ́lá àdúrà ti kó kalẹ̀. pé zero eight zero thirty three seventy six twenty forty nine ṣé òbí lámínú ọlá àdúrà àṣeyé sàmọ́dúró. ajítòní ajítòní láti ìjẹrin tí mo ti ń pe ọmọ yìí kó wá bá mi ka lẹ́tà tọmọ mi fi ránṣẹ́ sí mi àìlẹ́kọ́ lè kàyí mọ̀ fi nǹkan ṣe mí o. ẹ ọ bà ní kò tí ì bàjẹ́ torí irú yín yìí ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ gómìnà wa ẹnjìnìà olúwaṣeyẹ abiodun makinde sẹpakuru mẹ́kọ̀ọ́ mọ̀ọ́kọ̀mọ̀ọ́kà lọ́nà rọrùn kalẹ̀ fún gbogbo èèyàn tí ò lè fìdí ìgò kọ́ ho gbogbo ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ èsì o ọ̀fẹ́ sì ni kódà ó tún gbàwé ọ̀fẹ́ tó máa kà bẹ́ẹ̀ mẹ́fà mẹ́fà sí méje ìrọ̀lẹ́ ńlásìkò ẹ̀kọ́ o ẹ yọjú sí wọn ní Ọ̀yọ́ State Agency for Adult and Non-Formal Education ní yàrá tó dojú kọ ọ́fíìsì aya gómìnà Agodi one oh two Ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero zero thirty eight zero eight seventy three ninety eight tàbí zero zero thirty three fifty three fifty four twenty eight pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ àgbà ti dìrọ̀rùn. so ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> ó ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárin ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà tẹ̀mítà dókítà àti lumifantrin bí ọ̀rẹ́ mi zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gba kúrò ní. mi ò rí ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó fi tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà. ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ. tí ara rẹ kò bá yá lẹ́yìn lójú pọ́nà àti súnmọ́ wa pẹ́kípẹ́kí níkànnì fresh fm la ṣe pa gbogbo ẹ̀ pọ̀ sójú kan sórí àtẹ fresh fm nàìjíríà tó o bá ṣe àti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ android tábílẹ̀tì kọjá lọ sí google play store àti ios kó o sì tẹ fresh fm nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kan ni ó gbé àtẹ fresh fm wá fún ọ tẹ̀ka sórí rẹ̀ kó o sì gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn èyí tẹ̀lé àwọn ìlànà àtẹ̀lé tó bá gbé wá fún ọ ló bá tán gbogbo ohun tó fẹ́ lójú kan bó ṣe ń gba fresh fm nàìjíríà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o lè gbọ́ wa tàbí wò wá lóòrèkóòrè níbikíbi níbàwọn ètò wa ṣe ń lọ lọ́wọ́ tó fi mọ́ bíbá wa dá ọ̀rẹ́ papọ̀ lórí facebook twitter àti instagram pẹ̀lú lílẹ̀tọ̀ sáwọn ìròyìn yàjóyàjó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àgbà yípo ọjọ́. tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ àfọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pi care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ara ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pi care foundation máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó yẹ ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny concert building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó road nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ọlọ́run ọmọ wálé wá ṣàánú ayé mi. òru ìrànlọ́wọ́ night of air ọlọ́run ìyàwó lì prophetess olúfúnkẹ́ ọmọwálé jp ọlọ́run ìjọdì ní goshen lankin women seraphim church ilẹ̀ àbọ̀ àpótí ẹ̀rí olúwa ló ló ń fẹ́ fi òru kan pèsè ìrànlọ́wọ́ fún ogunlọ́gọ̀ àwọn èèyàn òru ìrànlọ́wọ́ lolúwa pè é pẹ̀lú àkòrí ẹ̀yin ò ní ìrànlọ́wọ́ you shall have air lọ́jọ́ tuesday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún twenty twenty four láago mẹ́wàá lẹ́ ní gbogbo ẹni tó bá fẹ́ ìrànlọ́wọ́ látòkè yóò péjú sí nujr pcos ìbàdàn gbogbo ìbòjú tí òjò pa pàdé olóore gbogbo aṣọ ègún tó ń di ìrànlọ́wọ́ lọ́wọ́ lọ́lúwa yóò kànáà jó lóru ìrànlọ́wọ́ bí ìrànlọ́wọ́ bá dìde látòkè yóò wá dàbí ẹni pé èèyàn mọ̀ ọ́n ṣe èrè ìpàdé òru ìrànlọ́wọ́ rèé níbi tí olówó ti máa lo ọ̀pọ̀ àwọn wòlíì àtolórí ẹ̀mí ọ̀nbẹ́wálé twins vivian akimorakiyo evangelist yemi david látàbúlẹ̀ prophet paul ọláyíwọlá pastor ohun tó o bá fẹ́ dáwọ́lé o máa ń dá nìkan ṣe ni òkè rírìnà lọ́wọ́ gbà ìwọ gan lóru ìwà fún o Jésù retí rẹ. I will love you. Helen Keller once said, The best and most beautiful things in the world cannot be seen or even heard, but must be felt with the heart. Ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó. Ìdí rẹ̀ tí ilé ìtura Head and Dreadlock Syria ṣe gbé ètò alárinrin kan fún ẹ̀yin bòbá àti bèbè títí mẹ́ẹ̀yìn tọkọtaya. Valentine special on Wednesday fourteenth of February twenty twenty four. Oríṣiríṣi ètò alárinrin ló ti wà nílẹ̀ ní sẹpẹ́. Head and Dreadlock Syria Hotel has comfortable standard rooms, luxury rooms, executive rooms, presidential and royal rooms. Also, you stand a chance to enjoy complimentary Wi-Fi, basketball arena, sky bar, piano foyer, Stadium, Poolville, Gym and Event Hall. Ẹ lè rí tíkẹ́ẹ̀tì rà máa bọ̀ tààràtà sí Head and Dreadlock Syria eléyìí tó wà ní number six Ọ̀rẹ́lérè Street, Ìdíàpẹ́, Ìkólàbá, Ìbàdàn. For ticket and reservation, call zero seven zero four one hundred forty nine three two or zero nine one two two zero two two five three nine. Remember, love cures people, both the ones who give it and the ones who receive it. Àyájọ́ olólùfẹ́ ti ọdún yìí pẹ̀lú Head and Dreadlock Syria, ó máa lóyin ládùn mìíràn jọ̀jọ̀ ẹ máa bọ̀. táyé má ṣẹnìkan lóore èèyàn lásán àjọ ẹlẹ́yinjú àánú ni aka foundation tún ti gbéṣẹ́ olóore dé o fún fún gbogbo òbí àtàlágbàtọ́ tó kù díẹ̀ káàtó fún nírú àkókò bíi irú èyí ẹ má wulẹ̀ jálámbárodo nídìí lórí owó jàǹbù àwọn ọmọ yín aka foundation ti kóre dé fún ọ̀ọ́dúnrún ọmọ three hundred lábẹ́ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ àtọ̀nàrà ìgbà ìkejì rèé tí wọ́n ó ṣerú ẹ̀ kélédùn àmọ́fẹ̀yí ṣòpin àwọn ìlànà ń tẹ̀lére fún gbogbo olùkópa tó fẹ́ jàǹfààní free jam fọ́ọ̀mù yìí èsì ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama tó ní kírẹ́dìtì márùn-ún jókòó ẹ̀kan including math and english five hundred words essay lórí ìdí tó fi gbọdọ̀ jàǹfààní yìí ojúlówó òwe jíjọmọ̀ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ tàbọ́nàrà Email àti phone number tí ò ní kọ́nu ń kọ́ ọ pẹ̀lú àmì ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ fi gbogbo ẹ̀ sọwọ́ sí aka foundation two at gmail dot com ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ yóò tẹnubodò lọ́jọ́ kejìlá oṣù kejì ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀nàrẹ́bù akíndídé kazeem akínọlá aka foundations free utme form tó o bá kàwé rẹ bàtàrí á dún kó kó kà báńjọ̀nù ló mú pokò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo petro tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbàtẹ́pọ̀ àtafẹ́fẹ́ gáàsì ń lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ọgbọ̀n ìṣẹ́jú fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ńbàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kansani shop eighteen romac shopping arcade opposite Ibadan north west local government onírèké ńbàdàn nano magic fuel kánà kò gbàlódé ó dájú. bójúba kojú àlàmọ́tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun o ògùn yorùbájígán yẹn tó ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọ̀kayọ̀ làálà àti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday láago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbáko la ó fi jọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́bà máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan náà ramárama wọ gbogbo ibi kọlọ́fin tó sókùk òkùnkùn lágbo òṣèlú àtijọba tó ẹ máwọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje àṣálẹ́ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè àpèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ ìbáyọ̀ o kọba ìdùmarè tó ti ń gbà faládìgún mọ́ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbà bọ̀ kan ná pololo fọ ǹgọ́ lẹ́yìn ká kan òun ní iṣẹ́ fún lórí ètò bí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn sọ ní ragaraga fi tú yányán ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn yóò tún ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. àpòsù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rin nọ́mbà wán tó máa wọlé ìbàdàn lákọ̀tún látọ̀rí ọkẹ́ ibùdó jésù gbogbo ẹ̀yìn ara àtọ́lùgbẹ́ ìjókòdó àti gbogbo agbègbè ẹ̀yìn lẹ́rìí ìyanu yìí kan. pẹ̀lú ìsọjí fathers great holy gods revival and miracle. ọlọ́jọ́ bẹ̀rẹ̀ gbàkọ́. jágba kórè àní. let there be light. ọjọ́ tuesday february twenty. títí di thursday february twenty two. bẹ̀rẹ̀ látago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan. friday february twenty three. night of evidence. àṣálẹ́ ìfihàn rí. látago mẹ́wàá àṣálẹ́. níbi tí ìmọ̀lẹ́ àṣẹ ìyanu. yóò ti bá a ti ṣe agbára. nínú ayé onípojìpọ̀ ènìyàn. ní gbàgede pápá ìṣeré. home for handicapped children feed. ní kọjá wa head office. tó wà ní ìjókòó olódùmarè nọ́mbà one ọkọ̀ fẹ́ máa wà láti àwọn ibi wọ̀nyí miracle city ládojúkọ liberty stadium òkè àdó gbàdàn givers house àtọ̀ tilọ̀ odò ọ̀nà àpáta díẹ̀ ló yẹ sínú ọmọ náà tán ẹ̀yìn ti lálùpẹ̀ rùmú lórí fídì tọkọtaya zero nine zero forty five forty five fifty two eighty six. jesus. jesus yẹ ẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbè ìdùnnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yínyínyín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà o láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní war road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three three seven five one one zero. wàrálẹ̀ tiẹ̀ ní London Villa Estate ti design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ajá balẹ̀. bí iṣẹ́ bá ti yá iṣẹ́ ti yá náà ni torí pé adébí ẹ̀yìn má sí hmm. wọ́n ní àgbà ọ̀lẹ ni onítọ̀hún àwa ti dé o sí yín lọ́rùn ní ràbájì gan hmm. àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín àti gbé nǹkan lura ẹ̀rí tá a sara yẹ́wò àgàgà nú ọyẹ́ báyìí wọ́n dákọ̀ orílẹ̀-èdè ibìkan tí wọ́n sọ pé ìgbà tí màá sọ pé ajá balẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ wọ́n ti wọ́n lórílẹ̀‐èdè ibìkan ẹmu lásán wọ́n pọ́n bẹ́ẹ̀. Ah, kínní ni Jericho ìlú Jericho ní. ajá àbálẹ̀ eh, bí ẹmu jẹ́ríkò. <laughs> ẹlẹ́mu ni ẹ ẹlẹ́mu eh, eh, ni ẹ. orí túbọ̀ mu lẹ́nu tèmi ni ìwọ ló ní túbọ̀ mu tá a bá ti rẹ̀ ah. tó tó tó bá ní túbọ̀ mú báyìí ẹ fi iṣẹ́ nǹkan ni. àìrè eh, ti túbọ̀ mu jésù lélẹ̀. túbọ̀ mu jésù ni ok ok. omi àdúrà làwọn fi lè iná eh, ni à ń lò fún jẹ́ríkò. Eh, ló ti <laughs> jẹ́ríkò fi wó. ló <laughs> ti jẹ́ríkò fi wó. Ah, hallelujah. ó ti gbàjáre. àwọn èèyàn kọ kan síwájú kínní. Si wọ́n ní super eagles wọ́n bì ti plucky south africa mo ní ẹ̀tún dé o eh. mo english <laughs> <laughs> eh, kanju ko àwọn tí eh, arọgidigba tó tó dúró dúró ikù sí ọlọ́run àwọn èèyàn tó bá dúró dúró ikù sí ọlọ́run lónìí. Ah, bá nǹkan lọ <laughs> super eagles wọ́n yẹ̀yẹ́ hmm. ní tí wọ́n ń pọ́n lé ní south africa ọ̀tán inú bẹ́ẹ̀ni yes. Hmm. aṣá náà wọn ò fọ́ tu ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. àlè tó fi yún bẹ̀rẹ̀ mọ́ ìsìn ni wọ́n sọ pé inú ọkàn plucking hmm. ni ọkàn plucking náà ni. Ah, ẹni tó show determination àti courage tó gàgàrà pé níbí eh, wèrè ó pẹ́ ni tí wò ni. nǹkan tó ń jọ south africa lójú agbè yìí rẹ̀. you are plucky yes you you you you you ìwọ you a plucky newscaster. <laughs> ah ah South Africa ló fi ń ṣe yẹ̀yẹ́ òkúta o. please ah, read on àti nàwọn àti nàwọn eh, read on èwo ló tọ́ àwa jẹ́ yẹ̀yẹ́ máa ń dùn yàn read. ó lè gbọ́ tó ń sọ ní ìṣe o. ọgbà o ọgbà ah, eh, yóò bá àfikún bá lọ fi mọ̀nàkì sí sún fún o. wọ́n ń gbọ́ ní Johannesburg o. ẹ eh, àní South Africans Zulu àti Afrikaner wọ́n máa sọ. tó àpá ti kìlọ̀ fáwọn ọmọ Nàìjíríà pé tẹ́ ẹ bá ti rí pa abá ti nà ẹ mọ́ yọ ọ̀pọ̀ wọ́n náà yóò. <laughs> ọ̀fọ̀ ọba yìí o ọ̀fọ̀ ọba yìí o ara ń kan lẹ o wọ́n láwọn èèyàn wa wọ́n ní jẹ́jẹ́ jẹ́jẹ́ ni wọ́n ní inú yàrá ni wọ́n ti ń fò inú yàrá wọ́n fò ó ta gbangba ẹ má fò ta o for now ilẹ̀ ẹ̀rọ ń bẹ o all right. ok ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune nǹkan kan tèmi kọ́kọ́ rí níbẹ̀ ó ní eléyìí tí wọ́n ní ilé ẹjọ́ hmm. ó pàṣẹ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ dí ilé àwọn ọjà kan hmm. fúnra ara yín hmm. tó pé ìsọwọ́ gbówó lórí àwọn ọjà ọkọjá àfẹnusọ mm-hmm. wọn ní pàápàá epo àtàwọn nǹkan tá à ń jẹ mm-hmm. èyí tá à mú mm-hmm. bákan náà báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń lò nù lé iná ní owó rẹ̀ ti kọjá àlà tó ti kọjá nǹkan tí èèyàn lè gbé ọ̀wọ́lé o wọ́n ní báàgì ìrẹsì ilé òkèèrè àpò ìrẹsì ilé òkèèrè seventy seven thousand ní FCT ní o Federal Capital Territory ó sì àfihàn pé ní bóyá seventy or seventy two kìlódé ní a sì ń ta àpò ìrẹsì ilé lẹ́yìn àpò tiẹ̀ wà ẹ̀wà ìbàjẹ́ olóyin o ìbàjẹ́ dúrọ́mù o ìbàjẹ́ ewo tún ni. kaura sokoto. kaura sokoto àwọn mm. yóò tẹ̀ tún yàtọ̀ síra wọn náà mm. sokoto ní funfun la máa fi máa fi dín káàkólé bá wú. kaura ló ní kànàkàn ní ní pimples lára. Eh, kaura ok ìmọ̀ ah, èyí làwọn jẹ. <laughs> Ọlọ́run kọ sá drum ah, olóyin olóyin la ok olóyin olóyin la olóyin tó da ju drum lọ wọ́n ní àpò ẹ̀kan ní ìsìn wọ́n ní one hundred thousand làbújá ni o ní Òwèrè ah ah kílódé àpò àgbàdo wọ́n lọ́gbẹ́nu òkè fifty five thousand ní Kaduna Kogi wọ́n ní wọ́n fọmú bẹ́ẹ̀ lánàá mhm. wípé orí ti ń ta àwọn látàjú o mhm. àwọn míì náà tún fi ẹ̀hónú hàn ní ìpínlẹ̀ Niger mhm. ọ̀dà kíní ìròyìn wá sọ ìjà lọ sójú ìwé kẹrin ti Nigerian Tribune ní àárọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀ báyìí ó dàbí ẹni pé àwọn èèyàn wọ́n fọmú tan yanyan báyìí nígboro ayé o yíká orílẹ̀-èdè Nàìjíríà torí pé owó àwọn nǹkan tẹnu ń jẹ àti àwọn nǹkan tó ṣe kókó téèyàn gbọ́dọ̀ mọ́ lò nínú ilé ó ti kọjá àlà kódà agbára ọmọ Nàìjíríà kò fẹ́ kà mọ́ ni o wọ́n nínú gbogbo ìwádìí tí wọ́n ṣe ó fi hàn wípé bákan náà lọ́mọ sórí káàkiri gbogbo ẹkùn jẹkùn tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà hmm. tó yẹ pé orí ń ta oníkálukú ni kò sọ́kùnrin mẹ́ta mọ́ o níbikíbi lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ló ti di aláhànjẹ báyìí ní ìsín hmm. pé bí wọ́n bá jẹ ẹ̀kẹ́ wọ́n pa kan rẹ́ ní orílẹ̀‐èdè nàìjíríà ni pé ah, ẹ tẹ̀ gbọ́n náà ta ló sọ fún wa pé ká mọ́ àgbọ̀rọ̀ mọ́ jẹ́ ń jẹ́ mẹ́ta ojúmọ́ náà. three square three you know square kọ. ṣé tírì gan square. three round million bá pè ní. a ní three square ni. ẹgbọ́n ṣé wọ́n kà mọ́ wọ́n kọ́ mọ́ ògùn fún yẹn ni pé. àdí nọ́mbà tírì gan ṣé square ni. ẹ pé ọgbọ ọgbọdọ mọ jẹnjẹ mẹ́ta ojúmọ́. níbo la ti káṣà òun náà. èmi ọmọ ìtọ́ bọ́ọ̀ bá jẹ bí èèyàn bá jẹ méjì kí ni ó fi ṣèyàn. bọ́lọ̀ ń bá ṣe téèyàn bá rí méjì jẹ méjì. bí kààbọ̀ gan bá bá yọ ẹ̀mí mọ̀jẹ̀ ń tán béèyàn ń jẹ oúnjẹ ẹ̀kan lójoojúmọ́ ojoojúmọ́ hmm. fún oṣù méjì kò sí ní ó ṣe èèyàn oúnjẹ kan lójúmọ́ ojoojúmọ́ sáàmọ̀ mú mi sáàmọ̀ mú mi kò sí ní tí ó ṣe á wọ́n ní máa gbọ́ àwọn ẹnu máa gbọ́ tí wọ́n sọ. lásìkò yẹn wá mẹ́ta kí ẹ mọ bí ṣe ń ṣe àwa gangan wá mẹ́ta kí o ara wa la fi ń ṣe yẹ̀yẹ́ ẹ má bínú o wọ́n ní ní àríwá orílẹ̀-èdè wa nàìjíríà báyìí ọ̀pọ̀pọ̀ àwọn nǹkan tó jẹ́ wọ́n ní ó ti wọ́n kọjá mhm. bó ṣe yẹ àti pé jojúmọ́ ni iye tẹ́ ẹ bá lánàá kọlẹ̀ ẹ bá lónìí o mhm. nínú ìwádìí ètí Nigerian Tribune táwọn náà ṣe wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́nu ń jẹ wọ́n ní jojúmọ́ òun náà ni apá aráàlú tí ọ̀ka mọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n sì rò pé ó ń fà á òun náà ni wípé ẹ ti yọwọ́ òrànwọ́ kò lórí epo ah, kí ló á lóde wọ́n ní arákùnrin kan tó jẹ́ Yusuf tó jẹ́ olókòwò ó sọ ọ wípé gbogbo bí nǹkan ṣe rí ó ní ìjọba wa ní í ṣe wa o torí ẹnubodè wa èyí tí wọ́n lọ rèé gbé tìpa tó sì jẹ́ pé apá àbìkan wọn ò ti wọn ò ti ẹnubodè láwọn ibìkan o àmọ́ ní orílẹ̀-èdè wa láwọn apá àbìkan wọ́n ti pa pingin náà ni o hmm. gẹ́gẹ́ bí ọkùnrin Yusuf bó ti ń bọ̀ oníròyìn sọ̀rọ̀ ó ní eléyìí kàn ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà nítorí pé síbẹ̀síbẹ̀ àwọn nǹkan tíntìntín kan ó sì tún gbẹ̀bùrú ti wọ orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ owó tí ó bàdé ọgọ́ntì ọ̀ hmm. bákan náà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti fi iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ torí pé kọ̀ságbẹ̀ mọ́ lóko bíi kí àwọn àtìláwé àgbébọn kí wọ́n ká àgbẹ̀ mọ́nú oko kí wọ́n ṣe wọ́n kànáà ń buṣẹ́ náà ni hmm. tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà náà kò tún dáa láti gbé àwọn nǹkan tẹnu ń jẹ bọ́ sí ìgboro wa o wọn nínú ọgbà àgbà tó bá jẹ́ pé owó bí àgbàdo ìrẹsì àwọn hóró àbí ẹ̀wà tí bu ẹ̀ tí bá wọ́n báyìí ní orílẹ̀-èdè wa nàìjíríà kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i kò sí o wọ́n ní àyàfi kí ìjọba ọba ni wá ojútùú sí ni wọ́n kọ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ mú díẹ̀ díẹ̀ ní mccaffey market ní ọjà mccaffey ní kaduna ìwé ìròyìn nigerian tribune wọ́n sọ pé àpò àgbàdo ṣe pé wọ́n á máa jẹ àgbàdo mẹ́wọ̀n torí túwó ló jẹ hmm. wọ́n ń jẹ túwó wọ́n sì ń jẹ túwó hmm. sì ń ká fa bákan náà wọ́n ní àpò wọ́n ní fifty one thousand five hundred naira nínú oṣù kínní ọdún ni báyìí ó ti di fifty five thousand naira hmm. jéró wọ́n ní fifty forty seven thousand naira ní tẹ́lẹ̀ ní ìsìn ó ti di fifty thousand naira ẹ̀já lọ sí Sokoto bákan náà lọ́mọ sórí ní Sokoto wọ́n láwọn yẹn ti ń pariwo níta gbangba ni pé ebi o hmm. ebi mọ̀mọ́ ń pa wá o hmm. ní ìta gbangba wọ́n ní lẹ́rìí tí àwọn èèyàn fàjúrò kì í ṣe hmm. pọ́kọ̀ jáàmù wọn ebi lọ́ jáàmù oníkálukú tó sì hàn lójú wọn ní ìpínlẹ̀ Sokoto ni Malam Abba Hasan ló sọ pé níbi tọ́rọ̀ èdè dúró ó burú sí ni o lójoojúmọ́ ẹ̀já lọ sí ìpínlẹ̀ ti Plateau ní Plateau wọ́n ní tẹ́ ẹ bá dé Jos báyìí tí ṣe olú ìpínlẹ̀ ti Plateau àwọn èèyàn wọ́n ní jòjúmọ́ náà náà ni wọ́n ń kígbe kódà ó ti sọ ẹlòmíì di oníbàárà báyìí hmm. àwọn èèyàn wà á ní tìjúmọ́ ẹni tí ò tọrọ bàárà rí ó ti sọ pé ẹni ọlọ́mbàbùn kó bùn mí káàkiri o ìjà sọ̀kalẹ̀ sí hmm. èkó wọ́n ní ní ìpínlẹ̀ èkó àwọn tí ń gbé ní ìpínlẹ̀ èkó báyìí pàápàá níbi tó jẹ́ pé okòwò ti rinlẹ̀ jù ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n níbẹ̀ gangan ló ti rókè mọ́ wọn lára jù ní ìpínlẹ̀ èkó tó sì jẹ́ pé ìyàpò wò lọ́pọ̀lọpọ̀ nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí torí pé owó èkó èkó ní sábà gbé òun àmọ́ báyìí wọ́n ní owó táwọn èèyàn ń gbà kọ̀ọ̀ká ní ó kọ̀ọ̀ká kọ̀lá wọ́n ní ọjà òkè odò níbi tí wọ́n ti máa ta oúnjẹ rẹpẹtẹ wọ́n ní bẹ́ẹ̀ bá lọ kóńgò ìrẹsì wọ́n ní òsè tọ́ o mhm. kóńgó ẹ̀wà mọ́tọ̀ lò náà tó wí wọ́n ní bẹ́ẹ̀ bá dọ́dọ̀ gàrí èèbò ní ń fọ̀ mhm. ọlọ́run kókó wayọ ni wọ́n bá gbogbo nǹkan báyìí dé o ó pọ̀ káàkiri o wọ́n kọ jìgáwá adamawa fct wọ́n kọ kẹ́bí ó pọ̀ káàkiri àwọn ìpínlẹ̀ ọ̀hún àmọ́ ǹjẹ́ wọ́n kọ̀ pínlẹ̀ ọ̀yọ́ jẹun wò ná kọ́ sí àbòsí bí wọn bá sì kọ́ àwọn agẹ́rẹ́ mi ìpínlẹ̀ láti ẹgbẹ́ àwọn agẹ́rẹ́ lè fẹnu kóró yìí jọ <laughs> wọ́n ní àwọn olùgbé torí ìròyìn kúrò ní ojú ìwé kẹrin ó lọ sí ojú ìkẹjọ ti Nigerian Tribune wọ́n ní ní ìpínlẹ̀ ọ̀yọ́ ondo <clears throat> ògùn ọ̀ṣun imo wọn kọ àwọn ọbẹ̀ náà ẹ wá jẹ́ kí n kà á bí wọ́n ṣe kọ tìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n láwọn èèyàn ti ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba àbílẹ̀ wa ìjọba àbílẹ̀ mẹ́tẹ́ẹ̀tàlélọ́gbọ̀n ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n lóoru yìí ó ti dààbò ní kálukú nínú ìwádìí ètí àwọn oníròyìn tí wọ́n ṣe wọ́n ló fi hàn wípé gbogbo àwọn nǹkan tá à ń rà tálẹ̀ tẹnu ń jẹ ó ti gbé owó ìlọ́po méjì ó ti gbé lé orí o wọ́n ní kóńgò ìrẹsì mọ́tọ̀ ni àgàgà bí yàn bá kódò láti máa jẹ àmọ̀là wọ́n ní èlùbọ́ ọ̀ṣù lè tọ́jẹ́ pé àpò rẹ̀ bóyá one forty thousand sí one sixty ni nínú oṣù kejìlá ọdún tí ó kọjá lọ bọ́ọ̀ bá mú two hundred thousand lọ́wọ́ ní sẹ́máyà sísọ elélùbọ́ hmm. <clears throat> ìdí wọn ń sọ fún ọ náà ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n kọ́ ń wò ẹja ṣe tó bá mọ̀yà bí mọ̀yà bẹ̀ mọ̀yà elélùbọ́ mọ̀yà gàrí ibo ni ká ibo ni ká wáyà báyìí. olómi ọ̀sán ni pé ká mọ̀yà sọ́dọ̀ ọ̀hún. ṣé ó mú mi jẹ mi ni. ọlọ́run kò sí. water is life. ah Eh, water is. àwọn dókítà náà sọ pé water is life bí ẹ bá tẹ kọ́kọ́ rómi mu sínú. kò fi ronú. ìfún òní kákò <laughs> àwọn oko wa lè gbé èèyàn bí ò bá sí oúnjẹ nú o tí omi nìkan lọ ń dà lúwẹ̀ o ọlọ́run ò ṣàmọ̀ wa tọ́ still on the matter Abọ́ládé ọ̀kan gbòógì inú àwọn ọmọ ẹgbẹ́ APC ti sọ̀rọ̀ síta pé ọ̀rọ̀ kì í ṣẹ̀bi ẹni ká mọ́mọ́ àfi bá a bá fẹ́ ṣe mọ̀nàfìkì oh, oh, oh my god ẹnìkan tó ti fi ìgbà kan jẹ́ igbákejì alága ẹgbẹ́ APC láti àríwá Salihu Lukman òun náà ló ti sọ̀rọ̀ ó ní kí ló dé tí àwọn aṣíwájú ẹgbẹ́ APC tí wọ́n fi máa pe bèbí ní sìgìdì fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìfẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa pa ẹ̀fọ́ lẹ́ran hmm. wọ́n ní ìfẹ̀hónúhàn tó ṣẹlẹ̀ ní apá òkè ọya wọ́n ní wọ́n sọ pé àwọn aṣíwájú ẹgbẹ́ APC sọ pé ẹgbẹ́ alátakò ló ṣagbátẹrù ìfẹ̀hónúhàn hmm. ọmọ ẹgbẹ́ APC yìí ní ńbọ̀lẹ́ ti gbọ́ yẹn ńbọ̀lẹ́ ti rí yẹn ẹ ìjẹ́ akọ́là kó o lẹ́kọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là bí wọ́n ṣe kọ́ ni mo ṣe ń kà o ìyìn fi kún ọwọ́ mi rèé o ìyìn yọ kó ń bẹ́ o mọ̀kànlélẹ́sẹ̀kù tíntìní fún yín kẹ́yìn náà mọ̀ ẹ̀rọ ọwọ́ mi ẹni tó ti fi ìgbà kan jẹ́ igbákejì alága ẹgbẹ́ APC láti ìwọ̀ oòrùn àríwá past national vice chairman northwest APC nílẹ̀ yìí Saliu Lukman òun náà ló ti sọ pé ẹ mọ̀jẹ̀ àtànra wa jẹ́nu ẹgbẹ́ APC wa yìí bí ìgbà tí a fẹ́ mọ́ pàfin lóyìnbó fúnra wa ní kọ́dà nígbà tí àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ APC yìí kan bọ́ sí gbangba ń jò ní tí wàá ń sọ pé ẹgbẹ́ alátakò ló lọ lè rúgbó ìfẹ̀hónúhàn jáde wá ní Minna àti ní Kano ah ṣé àwọn tí wọ́n jẹ́ aṣíwájú APC yìí ṣé wọ́n gẹ̀ẹ́tì ara wọn ṣá ọmọ ẹgbẹ́ APC náà ni Lukman ti ń sọ̀rọ̀ yìí o ó ní fàpẹ̀rẹ̀ wọ́n pé wọ́n gbé ìfẹ̀hónúhàn kalẹ̀ ní ìpínlẹ̀ Niger àti ní ìpínlẹ̀ Kano láti fẹ̀hónú hàn pé ebi ti ń pa aráàlú lápagùn lọ́rùn kí àwọn aláṣẹ ilẹ̀ yìí lábẹ́ Bọ́lá Tinubu kí wọ́n tètè wá nǹkan ṣe sí i kó tó di pé ọ̀rọ̀ ó yíwọ́ Lukman ni ẹ́ ṣé ẹni ebi ń pa kó dákẹ́ ni àbí ẹni ẹ̀yà ń jẹ kọ́mọ dẹmọ rárá rárá o Lukman ni ṣé ká bára wa sòótọ́ ọ̀rọ̀ nú APC wa yìí ó dàbẹ̀ pé ìrètí ọ̀tun ti Bọ́lá Tinubu yìí ìrètí ọ̀tún ti fẹ́ di ìrètí ìbínú ó ní renewed hope Bọ́lá Tinubu agenda yìí ó ti fẹ́ di renewed anger látọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé aráàlú ń bínú ebi ní sì máa sábà fa ìbínú ní ọ̀pọ̀ ìgbà ó ní èmi ọ̀rìn lójú òpó ọ̀rọ̀ kan o tí ọ̀kan nu aṣíwájú APC sọ akọ̀wé ètò kéde gbogbogbò National Publicity Secretary APC Felix Morka ọ̀rọ̀ tí ó mú kan ìkàkùkà lọ̀rọ̀ tí ọkà sí etí aráyé ó ní báwo ni mọ́kà ṣe máa sọ pé àwọn ẹgbẹ́ alátakò náà ni wọ́n lọ rèé ṣagbátẹrù ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Kano àti ní ìpínlẹ̀ Niger láti lè sọ ìjọba Bọ́lá Tinubu ló kọ búkú ó ní mọ̀lẹ́ ti rí imaginary opposition tí ẹ̀ ń sọ yìí mọ̀lẹ́ ti rí dandan ẹ̀tẹ̀ àlákàlà ẹgbẹ́ alátakò tẹ̀ ńlá kí tẹ̀ ń tú kí ó ní ẹ wo ọmọ ẹgbẹ́ APC ni òun o òun ó sì sọ èyí tí ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ torí pa àní torí pẹ́ nìkan mẹ̀kún sùn ká mọ̀ gbé òkú kọjá lójúde wọn ò ní bàbá bára wa so èyí tí ń jẹ́ òtọ́ ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ rùn nǹkan ọ̀fararọ bẹ́ẹ̀ làwọn èèyàn wọn ò lè faradà mọ́ ó ní n tó tún wáá bí mi nú jọ mí lójú nú ọ̀rọ̀ ni pé àwa tá a pera wa ní ẹgbẹ́ onítẹ̀síwájú nínú APC progressives ẹjúwe ìtẹ̀síwájú eléyìí tí àmúṣe níṣẹ́ tá a múṣà lóògùn fáwọn ọmọ nàìjíríà ń bo ní ìtẹ̀síwájú ọ̀ ìtẹ̀síwájú àti dáfájá bíi egungun e kò ní ìtumọ̀ kankan ní ti eh, progressive progressive progressive progressive tí à ń sọ yìí àwọn èèyàn ò ní rẹ́gbẹ́ ìlú ní tẹ̀síwájú ńgbà tó jẹ́ paráàlú tá à ń ṣèjọba lé lórí wọ́n rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn lọ́mọdìyẹ ń tọ̀ yẹ àwa sì ń pajẹ́ ẹgbẹ́ onítẹ̀síwájú ṣe rí òṣèlú táwọn aṣíwájú ẹgbẹ́ wa nínú APC ń ṣe òṣèwájú ayé ìgbani tí wọn ò mọ̀ pé àgbọ̀nrín àgbọ̀nrín àná àgbọ̀nrín èsì ni àwọn ń jẹ ní ọbẹ̀ òun náà ní eléyìí ó ní ní Minna àti ní Kano tí í ṣe ibi tí APC ti fọ̀gbàgbà stronghold APC ní inú Nàìjíríà ni wọ́n ti ń fẹ̀hónú hàn tí wọ́n ń sọ wípé ebi ń pa wọ́n ẹ̀sìnlẹ́gbẹ́ alátakò ló ṣàgbàtẹ̀rù wa à ń tanra wa ẹ sọ fún Ganduje alága APC Nàìjíríà tí í ṣe ọ̀gá wa ìpínlẹ̀ rẹ̀ Kano láràlú ti bọ́ síta ẹ sì ń sọ pé ẹgbẹ́ alátakò èmi ọ̀mọ́ ń pa yẹn o ó dàbẹ̀ ń pa àwọn aṣíwájú ẹgbẹ́ wa wọn mọ tí wọ́n ń ṣe mọ́ wọn mọ tọkànnú ọ̀rọ̀ wọn mọ́ èmi kọ́ mọ kọ́ kíkọ ni wọ́n kọ nǹkan wọn jẹ́jẹ́ ni wọ́n rán mi ká o ẹ fẹ́ gba balance ẹ̀ ẹ lọ jẹ́rìí tí mo kàn ojú ìwé kẹsàn-án Vanguard ni wọ́n kọ sí. all right lára àwọn nǹkan tí yóò jẹ́ kí ara ọdẹ aráàlú lórí ebe ariwo ṣe gba gbogbo òde nítorí ebi èyí tí ń pa ọmọ nàìjíríà yìí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti gbé ìgbésẹ̀ kan báyìí láti lè bá a jẹ́ kí wọ́n bomirin bíi bàtà tí ń ta àwọn èèyàn lẹ́sẹ̀ pàápàá àwọn àgbẹ̀ wa wọ́n ní àgbẹ̀ bíi ẹgbẹ̀je ó lé méje náà ni wọ́n ti fún ní nǹkan báyìí one thousand four and seven farmers iná ni wọ́n sì fún ní ọ̀tàlénírínwó mílíọ̀nù fún wọn tí wọ́n pè lé wọn lọ́wọ́ jájájá. Hmm lórí ìlànà èyí tí ìjọba gbé kalẹ̀ láti sọ ọrọ̀ ajé jí ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní sustainable action for economic recovery sefa èyí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó gùn lé kí aró lè bàa dẹ aráàlú nípasẹ̀ bí ọrọ̀ ajé bó ṣe gbẹnu sókè yányányán báyìí wọn ní ìjọba ti pèsè owó ètò tó mílíọ̀nù lọ́nà ọ̀tàlénírínwó four hundred and sixty million naira fún àwọn àgbẹ̀ kí wọ́n fi lè bá a máa ṣe nǹkan ọ̀gbìn wọn náà kí iṣẹ́ wọn sì lè bá a búrẹ́kẹ́ dáadáa owó iná ló wà nínú ara yìí tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ṣèlérí ẹ̀ fún wọn látẹnu gómìnà ṣèyí mákindé níjó ní pé òun ó gbé one billion naira sílẹ̀ fún àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni ó kù níbọn dùn eléyìí jẹ́ ìpínlẹ̀ àkọ́kọ́ léyìí tí ìjọba tí ó gbé kalẹ̀ wọn nítorí pé lọ́gán tí wọ́n ti yọ owó rànwọ́ kù lórí epo bẹtiró eyín tá mọ̀ sí si, subsidy wọ́n ní ní gbogbo nǹkan ló ti le kókókó bí ojú ẹja báyìí o wọ́n ní lára àgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó sọ pé òun ó gbé ní kí oúnjẹ kọ́pọ̀ yanturu fún aráàlú lábẹ́ ìgbésẹ̀ tí ìjọba tí ó ń pèyàmọ́ rẹ̀ yìí owó ìyá tí wọ́n wá sọ yìí wọ́n ní bẹ fún àwọn àgbẹ̀ yíká gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni tó sì jẹ́ pé láti ọ̀dọ̀ àwọn báǹkì báǹkì tí wọ́n ti kọ́rúkọ rẹ̀ sínú ìwé bíi Bank of Agriculture Ìbàdàn branch bank of agriculture ìṣẹ́yìn branch bank of agriculture ọ̀yọ́ branch oníbúọrẹ microfinance àti ìfẹ́dàpọ̀ microfinance ní ṣakí ìgbọ́ra microfinance ìgbọ́ra uh, randafa microfinance àti ìtọ́wà ní ògbómọ̀ṣọ́ nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ lórí bí owó ìmúwó ṣe pín lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n fún àwọn àgbẹ̀ wọn ni alága sefa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọtúnba ṣẹ́gun ògùyì tó tún ṣe chief of staff sí gómìnà ṣèyí mákindé ló sọ pé ìpínlẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí ìpele ẹlẹ́ẹ̀kejì ọ̀ ń bọ̀ wá tó pé five hundred and fifty million naira iná ni wọ́n tún pé fún àwọn àgbẹ̀ yìí lẹ́lẹ́kàǹkà gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ní àgbẹ̀ kankan ò nílò láti mọ̀yàn nínú ìjọba kódà ò nílò láti lọ rèé mọ́ dírẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè yí kéyìí àgbẹ̀ tó bá mọ̀ pé òun náà fẹ́ jàǹfààní owó yìí ó náà lọ rèé gba fọ́ọ̀mù ni o ní ọ̀dọ̀ àwọn báǹkì tí wọ́n ti kọ̀ sílẹ̀ yìí kó sì tọwọ́ bọ̀ kó buwọ́lù kó dá padà sí ibi tó bá yẹ wọ́n ní báǹkì náà ni yóò wá sí àyẹ̀wò tó bá tọ́ fún onítọ̀hún tó sọ pé náà wọ́n fẹ́ jàǹfààní owó yìí tó bá ti lè ṣe rẹ́gí pẹ̀lú àlàkalẹ̀ nǹkan tí yóò jẹ́ wọ́n lè jẹ àǹfààní yìí kò jẹ́ bó ṣe lóhùn ọ́ jẹ́ ìjọba ìpínlẹ̀ wa ni ó kọ́ àwọn èèyàn tí ó kọ́kọ́ jàǹfààní yìí wọ́n kọ sínú ìwé ìròyìn Nigerian Tribune ìbẹ̀ ní hmm. page twenty four sí twenty seven hmm. àbí twenty two to twenty seven gẹ́gẹ́ bí ẹ ṣe kọ sínú ìwé ìròyìn láàárọ̀ tòní. tọ́ ìyẹn ti yé báwọn abọ́ládé àgbọ́rú hmm? ẹ̀rí àfíndẹ́rùbọ́ lọ́rọ̀ ni ọmọ pé bí nǹkan bá ṣe nǹkan ní nàìjíríà wọn ò gbé kọ́mítì kalẹ̀ bí ìgbìmọ̀ eléyìí bí nǹkan bá tún ṣe wọ́n wọ́n tún gbé gbìmọ̀ mi kalẹ̀ tí ó mójútó kọ́mítì ìtàkọ́kọ́ <laughs> all right lásìkò yìí task force làjọ EFCC gbé kalẹ̀ ìgbìmọ̀ eh, alábẹ́sẹ̀kẹ́ eléyìí ti kúrò lábẹ́ lábẹ́sẹ̀kẹ́lẹ́ ìgbìmọ̀ ìgbìmọ̀ alábẹ́ gbàgàdà <laughs> bíi ẹlẹ́ni ẹgbẹ̀rún méje seven thousand man task force láti máa lé àwọn èèyàn tí wọ́n ń ṣe dọ́là níṣe kò tọ́ ní orílẹ̀-èdè nàìjíríà àwọn oníràkàtíà hmm. ìdí dọ́là ó ṣe ṣe hun ah. òun náà ni àwọn èèyàn kan ṣe hun nílé oníràkàtíà hmm, àwọn ah, tó gbé ràkàtíà rè <laughs> ní àwọn alápàrútu ni ràkàtíà rè okay now all right ojú ìwé kejì punch fún tòrọ ní lẹ́tì rí ìròyìn yẹn wọ́n ní lójúpọ̀nà àti rí i pé wọ́n ò dáa ètò ọrọ̀ ajé nàìjíríà lágbòsíná tán yányán àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́yá ẹlẹ́ni ẹgbẹ̀rún méje seven thousand man special task force ní tìbútòrò àwọn ẹkùn mẹ́rìnlá tí olú iléeṣẹ́ EFCC pín sí ní orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo zona fourteen zona commands wọn ti ń bẹ ní Nàìjíríà iṣẹ́ tí seven thousand man committee yìí task force tí wọ́n sì mọ̀ ṣe ni pé gbogbo ẹnì pátá tí ń lo dọ́là láti pàkúta sí ọrọ̀ ajé nàìjíríà wọ́n fẹ́ mọ̀ ẹ́ lé wọn wọ́n fẹ́ mọ̀ ẹ́ mú wọn wọ́n fẹ́ mọ̀ ẹ́ fojú wọn wọ́n fẹ́ mọ̀ ẹ́ fi kóná òfin ẹni tí ó ń gbẹnu sọ fún àjọ ojútólé ojútóko tí ń gbógun tiwa àbàjẹ́ àti ìwà ìjẹkújẹ nílẹ̀ yìí délé oyèwálé nínú àtẹ̀jáde kan tó fi síta fọwọ́ sí ní àná tí ṣe ọjọ́rú wednesday láti àbújá ló ti kéde fáyé pé àjọ efcc ni wọ́n ti ké sí gbogbo àwọn lọ́gàálọ́gàá àwọn tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ fásitì aládàáni wọ́n ti pè gbogbo àwọn proprietors private universities ní orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ilé ẹ̀kọ́ míì tó jẹ́ pé dọ́là ni wọ́n fi ń gba owó iléèwé lọ́wọ́ àwọn òbí àtàlágbàtọ́ àjọ EFCC ní ààyè rádaràda àyàn kò yọ mọ́ wọ́n ti ké sí gbogbo wọn láti tètè fi ewì ọmọ mọ́ wọn létí wípé máa fi dọ́là sanwó owó ilé ẹ̀kọ́ nínú Nàìjíríà kàtìkàtì ìkejì rádaràda ni o wọ́n ní láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan bẹ́ẹ̀ bá ń tẹ̀lé bó ṣe ń lọ ẹ rí i pé ìgbékùgbé ìgbékùgbé ni dọ́là ń gbéra tísà ń gbéra ti ń gbéra bí ṣe ń gbéra ni náírà ń yarọ ọmọlẹ́gbẹ̀ẹ́ ń gbéra dọ́là ń gbéra náírà ń yarọ dọ́là ń gbéra náírà ń yarọ wọ́n ní tó fi dé wípé bá a ṣe ń sọ̀rọ̀ ẹgbẹ̀rún kan àbọ̀ lé pẹ́sẹ́pẹ́sẹ́ òun náà ní dọ́là kan àti sí náírà ní àwọn báǹkì àti ìsọ ti onílànà pàdémilẹ́yìn kòlé kájọ ṣe o black market gómìnà báǹkì àgbà ilé wa Central Bank of Nigeria ọláyẹmí Kadoso, òun náà lọ farahàn níwájú àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì house of representatives ní ìjẹta tí í ṣe ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ láti ṣàlàyé fún wọn ọ̀nà tí àwùjọ nàìjíríà tí a gbà náà ó ku àtàgbàná eh, bílíọ̀nù méjìdín ní ọgọ́rùn-ún dọ́là ninety eight billion dollars nínú nàìjíríà ninety eight eh, billion dollars nínú nàìjíríà láàrin ọdún mẹ́wàá péré lẹ́ka ètò ẹ̀kọ́ lẹ́ka ètò ìlera àti afẹ́rìnrìn àjò personal travels àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwa ná ninety eight billion dollars láàrin ten years wọ́n ní àwọn aṣòfin ní àlàyé òun òórùjú làwọn fi pé kàdóso kọ́ wá sọ tiẹ̀ láti paṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ọba ka kínní dáadáa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀ ṣe mọ́ tọ́ tààrà lọ sójú ìwé kejì punch tọ́jáde fún ti òróòní àbọ̀bọ̀ àjọ EFCC wọ́n ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ alábẹ́gbàǹgbà ẹlẹ́ni ẹgbẹ̀rún méje eh, láti máa lé àwọn oníràkàtì àìdí dọ́là kí. alpha can we sell the market? ẹ jẹ́ àlọ́tajà. ajá balẹ̀. ìkókó àmọ́ kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ mo sọ láyọ̀ o bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀ àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ó lè yá gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa ọlọ́run ló sí fáwa nílé iṣẹ́ concept wọn kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé ọdún yìí ò gbọ́dọ̀ di landlord ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò o ilẹ̀ tí pọ́ǹpì plot kan phase one ètò wà lájì àtẹ́lẹ̀ ètò nine hundred thousand naira lónìí tí mọ́níyà phase two ní one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve àrẹ street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kúrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì ọ́ ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú You Fit Fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ìrìn ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. a great opportunity for you to visit this site site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀ ẹ yọjú sí ọ́fíìsì yìí fún flight. Success House Seven Up Road Olúyọ̀lé Main Estate Ring Road Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out ṣàánú mi lákòókò kò tó dẹ̀gàn o. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé àdúrà ń gbà ó yá níbi tọ́lọ́run tẹ̀dó sí tó ti ń gbọ́ àdúrà ní gbogbo sátidé kejì kejì lórí òkè ọjọ́ nìbàdàn nínú ìpàdé májẹ̀mú táwọn aláṣẹ orí òkè fọwọ́ sí pẹ̀lú iléeṣẹ́ ìránṣẹ́ apostol tìmílẹ́yìn Christ Evangelical Ministry àkórí ẹ̀ ọ̀run àánú ńlá mi sí gbogbo ènìyàn ó tún yẹ mí àwọn wòlíì Jésù ó tún máa ṣíjú àánú wọlé ní sátidé kejì lóṣù yìí bẹ̀rẹ̀ agbára kẹ́kẹ́ ṣe àánú máa yanjú ẹ̀ nípasẹ̀ ìpè ọlọ́run lórí àwọn ìránṣẹ́ onísọjí pásítọ̀ John Adékúnlé Adébọ̀wálé ọlọ́run tún máa lo pásítọ̀ Yẹmi Àjíbádé guest minister olórí ẹ̀mí ni Tèmítọ́pẹ́ Glorious aka àwòkọ́ Jésù nígbà tẹ́ni tá a fi rágbára yàn ìyẹn apostol tìmílẹ́yìn adíago náà máa ṣiṣẹ́ ìránṣẹ́ lábẹ́ ìfàmì oróyìn olùgbàlejò four seven eight four bọ̀ onípòjìpò tó bá farahàn ló máa sọ tẹsítímọ́nì. ajá balẹ̀ ìròyìn rẹ tó ń trend láti ibi ìjẹta àbí láti jọ monday kọ́ ni. ṣé ti super eagles. super eagles kọ́. ti pè mí. iye ìròyìn rẹ tó ṣe pé tó o ti rẹ òòrùn bò àmọ́ ni. kí ni ìròyìn rẹ kí ni kẹ́ ẹ mọ̀ mú pẹlẹbẹ mọ́ nǹkan kan nǹkan báwọn wọ́n ní kẹ́ ẹ mọ́ mú pẹlẹbẹ kẹlẹbẹ. ó tó wà ó tó wà nù ìwé ìròyìn láàárọ̀ tó ṣe nọ́mà. Eh, eh. ṣe nọ́ọ̀mà kò í ṣe ìròyìn tèmi ìròyìn gbogbo nàìjíríà àti ìròyìn gbogbo wa ni èmi ti kà lánàá èmi ò tún mọ títí the punch tó ń tún kọ sí. ìṣjó tó bá sì kani láàlá àdìkú kojú wọ́n ní five hundred thousand jobs threatened over ban on sachet alcoholic drinks mo hmm. ti ka kí ni ìlànà ọ̀dà man ló ń sọ̀rọ̀ lónìí ọ̀tọ̀ làwọn tó sọ̀rọ̀ lánàá. ẹgbẹ́ gbọ́ àwọn man. ẹgbẹ́ àwọn tí ń pèsè nǹkan. ok ẹ tẹ̀lé mi ẹ jẹ́ á lọ sí ojú ìwé kejìléní ogún page twenty two ìwé ìròyìn ti punch fún ti òórọ̀ òní lẹ́ẹ̀kan sí i àwọn tọ́rọ̀ kàn wọ́n tún ti sọ̀rọ̀ sínú ìwé ìròyìn o ẹgbẹ́ àwọn tó ń pèsè nǹkan nílẹ̀ yìí manufacturers association of nigeria man àwọn ni wọ́n ti kéde wípé bí ìjọba orílẹ̀-èdè nàìjíríà láti pàṣẹ NAFDAC àjọ tí wọ́n rí sí ohun tá à ń jẹ àti gbogbo ohun tá à mú pátá nílẹ̀ yìí àtògùn tá à ń lò bí wọ́n ṣe fi kélé gbé àwọn nǹkan mímu amọ́fun ta yẹ́ríyẹ́rí amúni pa lójú kànàkànà. amúnifòna ga o. aa o get here <laughs> personal experience lọ́rẹ́ wa fi sọ̀rọ̀. nígbà <laughs> mo mọ̀ bí ṣe bí bí ṣe wọ́n ṣe yín. you got it. tọ́ba ti dé bí ṣe wọ́n ṣe yín ojú mi náà ni. etí wọn fi rẹ́rìn nísìn n ti ń ba àwọn èèyàn kan nú jẹ́ mm. lọ́wọ́lọ́wọ́ ni tọ̀ manufacturers association of nigeria wọ́n ní wọ́n ti ké tantan síta o pé a ṣé àjọ. Ah, àjọ NAFDAC ò lè pawọ́dà táwo ṣe nípa ìkéde wọn eléyìí tí wọ́n kéde ní inú àtẹ̀jáde tí ẹni tí í ṣe Director General alákòóso gbogbogbò fún ẹgbẹ́ MAN Ṣẹ́gun Ajayi Kadir tí ó fi ọwọ́ sí ó ní àwa ń kọminú o nínú ẹgbẹ́ wa ẹgbẹ́ MAN látàrí bí àjọ NAFDAC ṣe kéde pé òfin ti de àwọn nǹkan mọ́nbé mọ́nbé inú ọ̀rá pélébépélébé pélébé àti àwọn ọ̀rá àti àwọn ìgò kéékèèké òun àwọn jaajo ṣìdá wọ́n ní pẹ̀lú ìkéde ní ìsìn ó ti dájú tàdá wípé ariwo ẹkún òtún sọ láwọn inú ilé kan torí iṣẹ́ ọ̀bọ̀ tí àwọn tí wọ́n ń fi kinní ṣiṣẹ́ nílé iṣẹ́ tí wọ́n ti ń pọ́n tí wọ́n ti ń pèsè àwọn nǹkan mímu yìí tí iṣẹ́ wọn ò ní rí iṣẹ́ ṣe mọ́ ní ìsìn okùnbi tí wọ́n ó gbà lọ. ẹ̀mí tí ń bọ́ níbọ̀kúbọ̀ ò ní bọ́ mọ́ ẹ̀mí tí ń bọ́ ní bọ̀kúbọ̀ kò ní bọ́ mọ́. ẹ ìlú gángan ni. ọkọ̀ jíṣẹ́ nìkan ọkọ̀ ìṣẹ́ lómi. Ah. fàpẹrẹ lórí ìjà jo jo bẹ́ẹ̀ ni pẹlẹbẹ. kó fona ga o kó pajó pin. Hmm. àjọ àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ láwọn bí wọ́n ti ń pọn kínní ìyẹn distillers and blenders association of nigeria àná àwọn ni wọ́n kéde nínú ìwé ìròyìn lánàá pé kínní ọ̀rọ̀ yìí ọmọ lẹ́yìn yọ lẹ́yìn yọ lẹ́yìn ẹ mọ̀ sì gbàgbé pé láti oṣù kọkànlá ọjọ́ kọkànlá oṣù kọkànlá twenty eighteen òun náà ni àjọ NAFDAC ti sin àwọn tí ń pèsè kínní gbẹ́rẹ́ ìpàkọ́ pé kán máa múra á lẹ̀ o gbogbo etí wọn ti pèsè síta tí wọn ti pọn kí wọn mọ bí wọn ó ṣe ta jáde o lẹ́yìn January ọdún twenty twenty four yìí kélé ó bẹ̀rẹ̀ sí ní gbé ẹnikẹ́ni iléeṣẹ́ kí iléeṣẹ́ tí wọ́n bá kẹ́fín pé ń pèsè àwọn ntí à ń sọ yìí máa ń tó ti sọ̀rọ̀ sínú ìwé ìròyìn ojú ìwé kejìléní punch fún tòórọ̀ yìí iṣẹ́ bíi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta níye five hundred thousand jobs òun náà ni ó di pípàdánù o láwọn ibìkan ní nàìjíríà. ẹ jẹ́ ká ka àwọn ìròyìn míì léè tí ó kúrò lórí àwọn oníjà jòófò ga o. Okay dasọ fún sẹnu ṣukuṣuku gbé mi. àbọ̀bọ̀ ah! iṣẹ́ yìí ọ o mọ̀ ń pa kínní dáadáa. alajẹ kínní ń pọ̀ ọmọgbọ́ wẹ́rẹ́ la gbọ́ tọ́ba ti ti irun bá ti ń dọ̀bálẹ̀ irun ọ̀kọ̀ọ̀kan sí mlọmlọmlọmlọmlọ. yọkun abadi tí ah, ah, kò rí ródóródó bíi kun ẹ ọmọ ẹ mọ. ọmọ báyìí lẹ́jẹ̀ mu. ìrọ̀ o awo ń lọ díẹ̀ díẹ̀. ọkùnrin ń lọ díẹ̀ díẹ̀ àwọn tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa nǹkan tá à ń jẹ wọ́n ti sọ̀rọ̀ síta báyìí lórí wípé àwọn àgbààgbààgbà nígboro níbi tí ojú ọjọ́ bí nǹkan dé dúró báyìí wọ́n ní ẹ má jẹ́ kí òtútù ọmọ wà yà yín o nǹkan tẹ́ bá sì pé ọlọ́wọ́ọ́rọ́ ẹni ẹ máa gbé mu ṣe é gbọ́ mi tó gbẹ bá sì ti gbẹ yín kó tó gbẹ yín lágbèjò ẹ mu omi lọ́pọ̀lọpọ̀ inú ìwé ìròyìn láti rí kà ní àárọ̀ yìí tó bá di ní ọ̀sán ìròyìn ìrọ̀lẹ́ ayé hmm, àwọn àjọ NSCDC ọwọ́ wọn tẹ àwọn afurasí níbi tí wọ́n ti ń wakùsà lọ́nà tí ò bófin mu ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn méje ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ọwọ́ tẹ̀ ní ìpínlẹ̀ Anambra ìjọba ìpínlẹ̀ Anambra pẹ̀lú àjọṣepọ̀ àwọn agbófinró ní àná òde yìí iná ni ọ̀ka fó mọ́ àwọn kan lọ́wọ́ nínú ibùdó kan tí wọ́n ti ń pèsè ọmọ bí ìgbà tí yàn bá ní fátìrì tí ń ṣe bisikì jáde wọ́n ní. Ni àwọn èèyàn gbóyún ọbẹ̀ wọ́n wọ́n bímọ jùlẹ̀ fún wọn hmm. wọ́n tún ní ọlọ́rẹ̀ gbóyún mi hmm. kọ́ wa ni wa kọ́ wa bí dàálẹ̀ fún wọn hmm. baby factory ni wọ́n ń pè é komisanna fún ètò ìlera ní ìpínlẹ̀ Anambra Dr. Afam Obidike ló sọ fáwọn oníròyìn nígbà tí àwọn agbófinró tọlọ̀rẹ̀ fún wọn ní àkámọ́ níbi tí wọ́n ń pè ní baby factory yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbẹ̀ ni wọ́n túlẹ̀ o láwọn ọmọ kéékèèké tí ò tí tò lóyún tí wọ́n ti lóyún wọ́n ní wọ́n tú mẹ́fà sílẹ̀ nínú wọn níbẹ̀ báyìí wọ́n nígbà tí àwọn dé ibẹ̀ báyìí wọ́n rí nǹkan tó jọ àwọn gan lójú o pé àwọn rí àwọn ọmọ tí ò tí ì bàlágà rárá bí ọmọ ọdún mẹ́rìnlá ó lé dá pẹ́sẹ́pẹ́sẹ́ tí wọ́n ti ṣe wọn mọ́lẹ̀kùn nù lé ẹni tó fún wọn wọn ò mọ́ wọn hmm. wọ́n sáré pé wọ́n ṣe kùn kẹ́ndẹ̀rìn hmm. wọ́n ní àwọn fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n sọ fún wọn wípé arákùnrin kan tó pẹ̀ ní dókítọ̀ láti Delta State iná ni ó kó hàn síbẹ̀ òun náà dà wọ́n nígbà tí wọ́n gbọ́ tẹ̀ dálẹ́kùn wọlé ó ti fò gànà ó ti sá lọ hmm. wọ́n sọ pé ńgbà tí àwọn bá bí ọmọ yìí dókítà yìí ló ní ọmọ yóò sì lọ ta ọmọ wọn fún àwọn lówó tá sọrẹ pé káwọn ọmọ lọ tá àyè bá sì tún wà àwọn tó lọ gbọ oyún mi hmm. àwọn tó gbé wa ẹ rí i pé nǹkan ń ṣẹlẹ̀ hmm. ní orílẹ̀-èdè wa nàìjíríà èmi ọ̀ká délẹ̀ o kó lè bá gbẹnu tán dáadáa tọba àdìlọ́sàn ní ìpínlẹ̀ kogi èyí ìbòláyé ń lọ yìí o wọ́n ní àwọn adìhámọ́ra bá wọ́n tún pa ọba kan ní kogi o ọba kan ní ṣe olè pé ti òyì ògidì ní ìjùmú lókù gọọmenti ìpínlẹ̀ Kogi olóyè Òjó Ọláyínká wọn ni wọn tún ti pa ọ. ní tuntun ní tuntun tuntun hmm. wọn là gbọ́ pé ní àná ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé o tí wọn kàn rí pé wọ́n rí kábíyèsí tó wà ní ilẹ̀ nínú oko rẹ̀ ni wọ́n pa sí ẹnìkan tó bú wọn gbọ́ ni wọ́n sọ pé ọba yìí lọ sí oko ní ìgbà tó dágbo epo òun lọ kó tí wọn ò rí kọ́ padà ní àwọn sọ pé ah ọmọ pẹ́ bàbá lónìí ọ̀yá ẹ lọ rèé mọ́ bá wa wà nǹkan ìrònàrònà wọn bá lábàwọnú oko rẹ̀ tí wọ́n ti gbẹ ẹ̀mí rẹ̀. ìjùmọ̀ àwọn ọmọ Yorùbá tí ọmọ Oòduà tí wọ́n wà ní Kogi nìyẹn hmm. ọba abẹ́hùn ni agbègbè tó sọ yìí ni wọ́n sọ pa ṣoríṣẹ̀lẹ̀ tèkìtì jò ní tí pa ọba aláyé agbègbè abúlé gangan tí wọ́n ti pa ọba alayé òun lẹ́kìtì hmm. abúlé òun náà wọ́n ló pààlà pẹ̀lú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ náà wà ní ìpínlẹ̀ Kogi àwọn ọmọ Yorùbá tí náà ní ẹ̀gbẹ́ tí ń bẹ ní lè tọ́já sí pé ó ti wá wọnú ara wọn àti agbègbè Okun wọ Èkìtì mm-hmm. a jẹ́ pé bẹ́ẹ̀ ni iná ti ń jó. kí ló wá dé tí wọ́n wá dójúlé apá abẹ́ òun báyìí. ìbéèrè olúborí ah. ìbéèrè náà ló béèrè o tó sọ pé ó ń rúgbó bọ̀ orúgbó bọ̀. ọbẹ̀ ìdùmarè wa máa ń ṣe ẹnìkan ti ní bẹ́ẹ̀ náà ló yẹ orí fún wa ah. bí náírà ṣe ṣubú yìí tó ṣubú yakata yìí bó sì yí bí wọ́n bá ní kí wọ́n pe bíi ti rí wa bíi ti rí náà lọ́dẹ yìí kí ló wá dé ọmọ nàìjíríà náà sílẹ̀ nínú olóṣèlú nígbà àwọn oníròyìn bíi pé kí ló dé tẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó ní à inú òun dùn ni ara nǹkan dùnú tó dùn òun nú jù nínú ọ̀rọ̀ nàìjíríà ní náírà tó ṣubú yakata ó ní nísìn yóò rìsẹ́ẹ̀tì orí gbogbo wa wípé orílẹ̀-èdè tí bá ti jẹ́ ẹlẹ́nu màrímà consumption consuming nation tí àwọn kì í pèsè nǹkan fàgbáyé láti gba owó ilẹ̀ òkèrè wọlé ó ní bí ó ti ó ní nísìn akẹ́kọ̀ọ́ ìròyìn ọ̀rẹ́ bí wọ́n ti kọ́ náírà ní ṣubú yakata wóńgẹ́gẹ́ wóńgẹ́gẹ́ ní gbogbo ìgbà yìí wọ́n ní àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ ti Delta ó ti fìgbà kan gbé àpótí ìbò pòun fẹ́ di gómìnà ní Delta olóyè Sunny Onusoke Onusoke ti sọ̀rọ̀ sókè ó ní níwọ̀n ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà bá sì jẹ́ orílẹ̀-èdè oní importation tó jẹ́ pé gbogbo kádàrá ntí àwùjọ nàìjíríà dálé lórí kò ju importation ẹ máa gbé nǹkan láti ilẹ̀ òkèèrè kò sí ní lè gbé wọlé àmọ́ ẹ wá bi nàìjíríà ọ̀hún pé kí lẹ́yìn ń pèsè gangan tẹ̀ ń lọ kó fáwọn aráàlú òkè tí yóò fi jẹ́ kí owó ilẹ̀ òkèrè kó wá máa rogún sí orílẹ̀-èdè nàìjíríà a lè rí nǹkan kan sọ ju epo àtàwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ a lè rí nǹkan kan sọ ó ní fún ìdí èyí ṣé ẹ rò pé náírà ọmọ lágbára ṣe náírà ọmọ ya dìdìrín sí ni yọ ọmọ ya dìdìrín sí ni yọ ọmọ ya dìdìrín sí ni ó ní òní tí ń ṣe wáyé ní ìsìn ó ní a fún yín àbá a fún yín ń jò ní nígbà tí àwọn karambà ní ẹ̀dá kí wọ́n fi dọ́là hàn lú léèmọ̀ fi dọ́là hàn ọrọ̀ ajé nàìjíríà léèmọ̀ ó ní gbogbo wa dákẹ́ akọ ìpàkọ́ kọ̀ọ̀kan mi sí i ó ní ní ìsìn tó ti jọ wá ń ta gbogbo aláà ó ní ó yẹ kí orí ìwà ọ̀nà lé báyìí nísìnyí pé bó o láṣẹ tètè wà báwa náà ó ṣe di orílẹ̀-èdè tí ń pèsè nǹkan fàgbáyé ju kákan jẹ́ ẹlẹ́nu màrímà jẹ́ ẹlẹ́nu màrímà jẹ́ èyí ti fún lọ́rùn ọlọ́run ọbẹ̀ ìdùmarè kó sàmọ̀ sànú èmi kọ́ mọ́ kọ́ o ìgbà náà lẹ́rò polówó ẹ̀ lọ́kọ́ o ẹ lọ gba balance ẹ̀ nínú Vanguard tó rọ̀ yìí. nínú ìdè èṣù ní ọdún yìí jáde kúrò nínú ìdè èṣù ní oṣù titun yìí jésù fẹ́ tú ọ sílẹ̀ wá bá pàdé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ kejì nínú oṣù láti aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ jésù fẹ́ fi òpin sí gbogbo wàhálà ìdààmú àti ìṣòro tí ò ń dojúkọ ṣé àìrọ́mọbíni àìráyà tàbí ọkọ fẹ́ àìsàn ojú oorun tàbí àìsàn lọ́jọ́ pípẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jésù retí no more tears evangelical ministry ní olúyọ̀lé estate òpópónà horizon hotel ìbàdàn fún àlàyé tàbí ìbéèrè ẹ zero eight zero three three six zero eight three eight nine three jésù ń retí rẹ̀. àní tí ó dé o láyé mi létò. Remic Bible College, the training arm of Christ Revival Miracle Church, Remic Bible College, ilé ìwé ìmọ̀ ẹ̀kọ́ bíbélì, táwọn olùkọ́ni tó mú yányán ti ń fi ọgbọ́n àtòyé pè lo ìmọ̀. Fákẹ́kọ̀ọ́ ìmọ̀ àtòdì ọ̀run wá, ó wà láàyè kan, òye àtọgbọ́n tá a dáyé kọ́, ó wà láàyè tiẹ̀. Tábà wá pàmò àmútọ̀run wá papọ̀, mọ ìmọ̀ àdáyé kọ́ tó yẹ ni yékéyéké, tá a pàpà wá yanrú sẹ́bẹ̀ láàyò, kò ní nira fúnni láti ṣe. Etí yín mélòó tó fẹ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ lórí àwọn ẹ̀ka ẹ̀kọ́ wọ̀nyí, leadership perspectives, life and teaching of Jesus, marriage and family life, missions and missiology, evangelism evangelism and the art of leadership Gremic Bible College òun lọ̀rọ̀ kan má jẹ́ òpè nínú sẹ̀ránṣẹ́ wọ́n ti ń gba fọ́ọ̀mù kẹ́tíkẹ́tí ìwọ náà má káwọ́ gbéra o máa lọ tààrà sí Gremic Bible College number seven Prophet P.F. Owa close Adéyẹmọ layout behind St. Luke Grammar School Mọ̀lété Ìbàdàn fún àlàyé tó kún kẹ́kẹ́ pé zero eight zero six nine four seven one three four seven zero eight zero six nine four seven one three four seven tàbí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight Gremic Bible College the training arm of Christ Revival. Forever Miracle Church. ajá balẹ̀. ajá balẹ̀. bẹ́ẹ̀ bá wojú aago yín bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìbágo tí ń bá dọ́gba pẹ̀lú ti aago mẹ́wàá ló kù ìṣẹ́jú mẹ́tàlá ààbọ̀ bẹ́ẹ̀ ni ajá balẹ̀ ìkànnì alárààgbà ìdá yín fresh one oh five point nine tó kalẹ̀ ká. Ka sí ilé orin ní challenge nílùú ìbàdàn ńbẹ̀ la ti ń dún kẹ tá a ti ń dún kẹrìírí kẹrìkiri tá a sì ń dá kẹkẹ lú o ẹ gbọ́ ná àwọn ọdẹ akọni nílẹ̀ yìí ti sọ̀rọ̀ wọ́n ní àwọn ọ̀kánjú akábíyèsí ilẹ̀ yorùbá kan àtàwọn olórí agbègbè àwọn community leaders nù o àwọn náà ni wọ́n ń ṣe atọ́kùn àti agbódegbà fáwọn ajínigbé nílẹ̀ yorùbá ìròyìn yẹn ń pè á ha ha ha mẹ́ta. látàrí ìjínigbé pamọ́ gbogbogbà àti ìpani nípa àyà pàápàá tó ti wá gbilẹ̀ bí ọ̀wàrà òjò ní ilẹ̀ Yorùbá lásìkò yìí àti láwọn apá abìkan ní tìbútòrò Nàìjíríà ikọ̀ àwọn ọdẹ akọni tá a mọ̀ sí sọ̀lúdẹ̀rọ̀ hunters ikọ̀ sọ̀lúdẹ̀rẹ̀ tí wọ́n jẹ́ ọdẹ akọni àná ni wọ́n sọ̀rọ̀ síta ṣe àìlè sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ orí bobo ikọ̀ asọ̀lúdẹ̀rọ̀ ni àwọn ọba ilẹ̀ Yorùbá kan ló yẹ ká lọ rèé bi bí ìjínigbé pamọ́ àti ìpani nípa àyà lágbègbè wọn bó ṣe ń di lemọ́lemọ́ sí ikọ̀ sọ̀lúdẹ̀rọ̀ láti pàṣẹ ààrẹ gbogbogbò national president wọn ọba Nureni Lasisi tó sọ̀rọ̀ pẹ̀lú Vanguard tí mò ń kà í nílùú Ìbàdàn ní àná ló sọ̀rọ̀ sókè pé àwọn ti lọ rèé ṣèwádìí o àwọn táwọn jẹ́ akọni ọdẹ nínú sọ̀lúdẹ̀rọ̀ àwọn ti lọ sí ti gbó ti jù gbogbo igbó pátá tí ń bẹ ní ilẹ̀ yorùbá àwọn nígbà tí àwọn ń gbọ̀nbẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ láti mọ ká gan làwọn tí ń gbèrú wá látẹ̀yìn mo ní ọ́ farahàn sí làṣírí wá tú pé ọ̀pọ̀ àwọn kábíyèsí àtàwọn baálẹ̀ àtàwọn olórí agbègbè ni wọ́n ń gba sọwọ́ kúdúrú àti ìsákọ́lẹ̀ àtẹnujẹ lọ́wọ́ àwọn àtọ̀húnrìnwá kan tí àwọn àtọ̀húnrìnwá ó sì pàgọ́ sí agbègbè wọn àwọn kábíyèsí àti baálẹ̀ baálé wọn ò ní í béèrè irú ẹni tí wọ́n jẹ́ kí ni wọ́n wá ṣe àwọn rí wípé wọ́n ń fún àwọn kábíyèsí kan àtàwọn baálé àtàwọn olórí agbègbè àwọn àtọ̀húnrìn wá ti ń ṣe wá lọ́sẹ̀ wọ́n ń fún wọn lówó wọ́n sì ń fún wọn lẹ́ran bẹ́ẹ̀ràn ọ̀gbẹ́ni wọn kọ́rọ́ ẹ̀ wọ́n sà ní mint and money àmọ́rú ẹran tí ọ jẹ́ bẹ́ẹ̀ràn dídín náà sì ni wọ́n ní wọ́n ń gbowó wọ́n ń gbẹ̀ràn wọ́n wàá ṣẹnu ní déédéé síbí. ìyẹn tí gbà ó lè jẹ́ máa lù ú. ó lè jẹ́ máa lù ú ah. pé àfọyín ni máa lù ú. Ah. iṣẹ́ ọ̀dà iṣẹ́ ọ̀sẹ̀ ọba àṣẹṣẹ wá sí ọba ni ìṣẹ̀ṣẹ̀ ah, balẹ̀ olùdẹ̀rọ ah, ni wọ́n wàá gbé ilẹ̀ ilẹ̀ àwọn baba ńlá wọn wọ́n wàá yọ̀ǹdẹ̀ fáwọn àtọ̀rìn wá pé kí wọ́n máa lò ó ah, oh. àwọn eléyìí náà wá fi ń ṣiṣẹ́ kíṣẹ́. káyọ̀ pé iṣẹ́ ọpọlọ a máa wà ń gbà mí. iṣẹ́ ọkàn. iṣẹ́ ọkàn iṣẹ́ ọpọlọ bẹ́ẹ̀ tó lánìí tó tí ó lánìí sẹ́kù tí ó tún máa fojú kòkòrò. tí ó ru erin sórí. tí ó máa fẹsẹ̀ ta ìrẹ̀ ńlẹ̀ tí ó lókun lé tí ó tún máa wá síbi tí ó fi tọ́ mi olómi. iṣẹ́ làákàyè ni. ó dì. ẹyin ìjọba àpapọ̀ lọ sọ̀rọ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ fúnra wọn inú ìwé ìròyìn Nigerian Tribune ní ìsìtì mú kà. wọ́n ní eighty four point eighty eight point four million ọmọ Nàìjíríà. iná ni ìyà ń jẹ́jù ní ìṣẹ́mumi orí wọn. federal government. èèyàn fi kó data ọ̀njọ́. eight eight point four million Nigerians living in extreme poverty federal government extreme wà bẹ́ẹ̀. extreme ìbàjẹ́ eh, kọjá àlà nù tí sẹ̀nsẹ̀ wọn kọjá àlà. Mm. Eh, wọ́n ní akọ̀wé àgbà permanent secretary ministry of agriculture uh, ah, Tèmítọ́pẹ́ Fàdéṣèmí ó ti sọ ẹnu ẹ̀ ló ti sọ fún lóko ìjọba àpapọ̀ ipe mílíọ̀nù lọ́nà méjìdínláàádọ́rùn-ún lè pẹ́sẹ́ ilẹ̀ ọmọ Nàìjíríà tí ìṣẹ́mumi orí wọn jùlọ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìròyìn jáde nínú àjọ orísun ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà News Agency of Nigeria Fàdéṣemí ló sọ̀rọ̀ lánàá ní Kaduna nígbà tí wọ́n tún ní wọ́n ń pín àwọn nǹkan tí wọ́n lò fún oko dídá gẹ́gẹ́ bí ìrònú lágbára fún àwọn àgbẹ̀ alábọ́dé ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí ó ti sọ ọ̀rọ̀ náà jáde ó ní ẹni tó sojú ẹ̀ Bashiru Abdulkadir dáítọ̀ ni ẹlẹ́yìn náà jẹ́ ní Ministry of Agriculture gẹ́gẹ́ bí àjọ Orísun ìròyìn ṣe gbé wọ́n ní ìròyìn tó fi hàn wọ́n pé tí ìjọba ṣe yìí wọ́n ní lábẹ́ national poverty reduction iná ni tí wọ́n fi gbé ìgbésẹ̀ yìí tó pé wọ́n ti rí i wípé ìṣẹ́ tí ń mumi orí ọmọ nàìjíríà tán lọ yanyan ìròyìn ń gò hmm. èèyàn gbọ́dọ̀ máa kà á wọ́n ó sì bí ẹ̀ náà ni lábẹ́ tí ẹ̀ bá ti jọ káyọ̀ lápò ìmú ìṣẹ̀ǹṣẹ́ òun náà lọ àmọ́ ní abẹ́ wọ́n kọ̀ròyìn tó jọ wọ́n ní àwọn kan tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba lórílẹ̀‐èdè nàìjíríà Ah, wọ́n ti sọ fún ààrẹ bọ́lá tinubu pé ẹni abápálọ́ ẹ̀ lọ yá mhm. pé bí ìgbà tó tiẹ̀ rí tọmọ nàìjíríà rò pàápàá àwọn òṣìṣẹ́ ọba wọn lọ wà insensitive bí ẹ ṣe kọ́nù àjọ orísun ròyìn orílẹ̀-èdè nàìjíríà ló tún sọ pé àwọn òṣìṣẹ́ yìí láti abẹ́ àbúradà ẹgbẹ́ wọn ni à ń nà kẹ́ sí tinubu wípé ìwọ ló ṣe wá báyìí o pé torí owó tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ san fún wa ẹ̀ tún pẹ́ kẹ́ ẹ̀ tún san èyí tá à ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtúngbúrò rẹ̀ èyí ti jẹ́ gangan náà kí ni ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ jẹ́wọ́ fún wa wọ́n ní association of senior civil servants of nigeria iná ní àmọ́ àmọ́ dúlẹ̀ gbà kọ̀tẹ́ àwọn ọlọ́run o owó oṣù tó tún fẹ́ mọ́ falẹ̀ yìí láyé mọ́yọ̀mí gàrí ẹ̀ bá rò lẹ́ẹ̀mejì o torí pé àkókò òjò yìí ọmọ ìsọ̀jẹ̀nu mi ọ̀kálù lọ nígbà tó wọ́n mọ̀ sọ̀rọ̀ lóko àwọn ẹgbẹ́ ọ̀hún ọ̀gbẹ́ni Tomi Etim Okon president association of senior civil servants of nigeria ló ní ìjọba kí àwọn náà má jẹ́ kí owó oṣù ọmọ wọlé mọ́ kí ló lè mọ kọ́ owó oṣù lẹ́sẹ̀ bí ó bá jẹ́ pé nǹkan míì ó tún fẹ́ wọ̀ ọmọ ìjọba lọ́wọ́ ó láti gbà tí ààrẹ Tinubu tó ti dé sí ibi iṣẹ́ wọn ni àwọn owó oṣù léè tí àwọn ti ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kì í sí kọ́nu kọ́họ̀ kankan wọn ni lọ́gán tí Tinubu dé ló ti ń wọlé báyìí ó ti di lẹ́wọ́lẹ̀ mọ àwọn lọ́wọ́ hmm. ìgbé ayé náà sì rèé wọ́n ní nǹkan ọ̀rọ̀ gbọ́ gbogbo nǹkan tẹ́ẹ̀nù ń jẹ ó ti lọ sókè èyí ti jẹun sí òṣìṣẹ́ ọba sọ́sẹ̀ yìí ni hmm. ìròyìn bẹ́ẹ̀nù ìwé ìròyìn Nigerian Tribune ojú ìwé kẹfà ni wọ́n gbé sí. àìsí ààbò nílẹ̀ Yorùbá òun náà tún jẹyọ nípasẹ̀ ìròyìn míì lójú ìwé kẹwàá Vanguard nítorí àìsí ààbò eléyìí tí ó tó ní apá abita wà yìí wọ́n àwọn ọba aláyé kan àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kan ti sọ̀rọ̀ sókè pé nítorí pé ẹ̀yà Yorùbá a gbàgbé ìṣẹ̀ṣe ni àti báwọn bàbá ńlá bàbá wa nígbà àwáṣẹ̀ bí wọ́n ti ń ṣètò ààbò lọ́fàá ní ìbákúbá ló fi ń bá ilẹ̀ yorùbá o wọ́n sọ̀rọ̀ débi pé àwọn olóṣèlú wọ́n ti kó àwọn kábíyèsí ilẹ̀ yorùbá sínú ìgò wọ́n sì dé pa èmi kọ́ ọmọ sákọ̀ròyìn wọ́n tún sọ débi wípé àwọn ọba aláyé ilẹ̀ yorùbá wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ohùn kan mọ́ èmi kọ́ ọmọ sákọ̀ wọ́n tún sọ̀rọ̀ débi wípé àwọn aláyé àwọn ọba aláyé orí adé ọ̀run lẹ̀kẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní àjẹsára eléyìí tí àwọn bàbá wa tá a jogún lọ́wọ́ wọn ní olúgbọ́n ti orílẹ̀ kábíyèsí olúgbọ́n ti orílẹ̀ bá sọ̀rọ̀ pé ah ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ padà àṣírí ilẹ̀ Yorùbá ó sì ń bẹ lọ́dọ̀ àwa orí adé ọ̀run lẹ̀kẹ̀ n tá fi ń dáàbò bo táwọn baba ńlá baba wa fi ń dáàbò bora wọn táwa jogún bá lọ́wọ́ wọn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bíi tàtijọ́ kẹ́nikẹ́ni mọ́ lọ dáṣọ ọrú ẹ̀ ṣòro pé ò sí níbì kan mọ́ ń bẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá ń pè fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí ọ̀jẹ̀ ti pínlẹ̀ làwọn ọba aláyé bá ń bẹ àwọn gómìnà ilẹ̀ Yorùbá pé ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀rọ àmọ̀tẹ́kùn lágbára ju bí wọ́n ṣe wà í lọ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀rọ àmọ̀tẹ́kùn lágbára ju bí wọ́n ti wà í lọ wọ́n lè ṣiṣẹ́ ju bí wọ́n ti ń ṣe í lọ ní Déjì Àkúrẹ́ orí adéǹbẹ̀ náà bá ní ẹ ká mọ̀ bá ṣe tọ́nígbójá tọ́jùjá ká mọ tí ń bẹ̀ ń bẹ̀ lágbègbè kó wá àwa ọba aláyé ìròyìn yẹn dìpọ̀ gan o mọ́yà ká díẹ̀ ìròyìn ní sọ pé ẹ mọ gbàgbé ilé ẹ mọ jìnnà sílé ẹ mọ gbàgbé ẹ mọ gbàgbé yẹn bá ní lágbájá mọ gbàgbé ilé kìí ṣe agaga ọlọ́run kọ́ sànú ẹni nì mọ mm. fa àìsàn burúkú mọ tí o wa mọ fi ṣe wa bẹ́ẹ̀ bá gbé aláìsàn lọ sílé ìwòsàn mm tí àwọn eléèbó tí ọba ti fẹ́ ka mọ́ wọn ni ẹ lọ fẹsẹ̀ ilé tọ̀ mm. kí lẹ ẹsẹ̀ ilé káì mọ̀jà tanra ah, ah. ó deep ó deep ẹ lọ fẹsẹ̀ ilé tọ̀ èwo ni ẹsẹ̀ ṣé wọ́n kí wọ́n lẹ̀ wọ́n lẹ̀ ọmọ wọn lẹ̀ ní. kése ilé sọfíọ àbí. àbí ilé sọfíọ ni ẹ lọ ni àwọn fi ọpọlọ gbé jókòó ni pé eléyìí ti kọjá ojú lásán nítorí wọ́n sì ti kọjá ojú lásán ẹ wo ìjínigbé yìí mm. pípa àwọn èèyàn káàkiri gbòòrò tẹ̀ tó wá lọ ka àwọn kábíyèsí eléyìí ti kọjá ojú lásán. ó dájú ẹ̀ ń sọ báyìí bí ọmọ ìjọ bọ́ bá ká pàìtọ́ mọ́ ìsọ alágbò ojú wo ni ọmọ fi wo mo bí èmi bí ọ àbí ọmọ ìjọba ká lè mọ́ mù mọ́ lẹ́kulẹ́ja. yọ̀ọ́ka àgbo ọmọ ní. àgbo ọmọ àgbo ọmọ náà fẹ́ẹ́ ká ṣé kò wá ní bàgbàgbọ́ àwọn ọmọ ìjọ jẹ tí bàbá ìtọ̀ ti sọ fún wọn lórí pẹpẹ pé ẹgbọn ìgbà. ó kàkó pẹ̀lú gbàgbọ́ rẹ ni o. mi gbọ́. oníkálukú pẹ̀lú gbàgbọ́ rẹ ni o ọ̀pọ̀pọ̀ àwọn èèyàn ti sọ pé ẹ̀ mọ́ lu ewé ẹ mọ́lẹ́gbò mọ́mọ́ àgúnmu security ti ń tẹ̀lé wọn káàkiri mọ àwọn ọmọ pope mẹ́fà ni ṣé pé bí kéèrè ọmọ bá rìn wọn ni. <laughs> apostle de carry soja uh, daddy fanda de carry mopo eh. wọ́n sì ń sọ fún ẹ̀yin wọ́n sì ń ta lébẹ́lì fún ẹ̀yin àbí kí wọ́n náà pè stika eh. wọ́n mọ̀ yọ pé ah, eh. ẹ̀yin àbódájú lẹ̀ mọ́wájú lé àmọ́ àwọn ń kó mopo mọ fọ tébù yìí o. láyé ìgbà tí kòrónà tó dé njọ́ òní <laughs> mo rántí orin kan kòrónà mọ̀ tó àṣírí gbogbo ẹ̀ àwọn kan wà ní orí mi mọ̀ jẹ́ ń fa gómù fọ́ ẹ̀kọ́ <laughs> ìwòsàn lómi bàbá aládùúrà aládùúrà. lójijì mo kàn rí pé ìkànnì àtàjọ mọ ọkọrin níjà kẹ mo kàn rí pé ó mú kinní kan lọ́ọ́ àkùlérí eléyìí mo ní kí ni tó kù dé mẹ́wọ̀n ní capsule ni mo ní capsule capsule eléyìí. capsule bílẹ̀. ah ẹ ó lóun òun ò lè gbé mi ní òun á tù mo ní kí ló rò pé ó fi inú council ná ìwọ tó lókòrò jẹjẹ jẹ bẹ́ẹ̀ ah! ó ní ẹni tí wọ́n fi ṣe sí council ní wèrè council ńgbà ńgọ́ lọ rèé wò nǹkan bílẹ̀ ni wọ́n fi ṣe council. oh my god ẹ mọ̀ ń padà sáàgùnmu èbó ẹ̀yin ọ̀sáfẹ́ mú àgùnmu sí i mọ̀ tiẹ̀ ń padà bọ̀ ń bí tó sọ yìí mọ̀ ń padà bọ̀ wá gbé ọ lẹ́sẹ̀ lórí ọ̀ ah. ẹ̀yin sórí ìgbàgbọ́ wà o hmm. ìyanu wà o iṣẹ́ ìyanu sì wà. bẹ́ẹ̀ni ó wà lọ́wọ́ bí ìgbàgbọ́ kálukú bá gbèdé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀sìn tọ́fẹ̀ gbajúgbajà jù tá a ṣe ẹ̀sìn ìgbàlódé wa ẹ̀sìn Islam àti Christianity kò sí nǹkan tí ó ní kí oníkálukú ọmọ dìgbàgbọ́ ẹ̀ mú bẹ́ẹ̀ o àmọ́ n tà ń sọ ni pé ńgbò la máa draw line láàrin ẹ̀sìn wa àti ìgbàgbọ́ wa tá a mú dání àti reality pé ọlọ́run jogún ewé àtegbò ságbègbè wa tó ní ká mm. ṣàmúlò ẹ̀ fún ìwòsàn àbí fún ìtẹ̀síwájú ṣé àti da gbogbo ẹ̀ pọ̀ tí ọ̀wá ní yẹ́ nìkan mọ́ báyìí ìbéèrè nu wá jẹ́ ń sọ fún bí o ti sọ capsule obi ẹnìkan tí wọ́n wá tú capsule wá bá nǹkan ìbílẹ̀ ńbẹ̀ mm. ǹjẹ́ jẹ́ mọ̀ pé ewúro ní orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè àgbáyé kan ti ṣe ewúro sínú capsule tó jẹ́ pé àwa iná látún padà lọ ewúro ni o ewúro wa táwa tá a gbò mu inú ń ṣe kinní kan ewúro báyìí orílẹ̀-èdè àgbáyé kan ẹ̀yin sọ̀rọ̀ ń pẹ́ léraléra orílẹ̀-èdè àgbáyé kan ti wá wọ́n ti wá lò lúbúlúbú wọ́n ti á fi sínú kápúsù ńgbà wọn bá máa tà ní ìsìn tí wọ́n máa fi ìbò kọ àwọn igi lango ìbò iṣẹ́ tí ọmọ ṣe ẹ gbọ́dọ̀ rà tí wọ́n bá ti gbé wá bá ẹ rè wúrò inú kápúsù ńgbà yín ò bá ti mọ wúlò rẹ̀. n tó ṣẹlẹ̀ ní pé o ti sọ̀rọ̀ o sọ̀rọ̀ sẹ́kù ṣé rí gbogbo nǹkan tá à ń wí lérí ìgbàgbọ́ ẹni kódà pa nígbà ayé jésù gan hmm. nígbà tí ẹnìkan lọ di iṣẹ́ tí a sọ ẹ̀ ó ní ìgbàgbọ́ rẹ̀ ló mọ lára dá ló mọ lára dá náà nítorí hmm. hmm. bá nígbàgbọ́ sí ẹ̀ ṣe táyì pé omi náà lẹ́ẹ̀bà máa lò ẹ̀ lò ó ní tó ń kàkùn bá nígbàgbọ́ sí ẹ̀ lò ó àmọ́ bẹ́ẹ̀ bá gbọ́ pé àwọn àtìláwí bá gbé bọ̀dé kébé ẹ̀ bá sọ lórúkọ kìnnìkan kìnnìkan kankan bọ́ọ̀ ẹ̀ pé gbàgbọ́ yìí ni ẹ̀ ó lè kó yẹn yọ. wàláì ó lè kó yẹn yọ. wàláì hmm. ìgbàgbọ́ wa yóò mú wa lára dá o. ẹ jẹ́ káwọ̀ ó dìde báyìí. ká tó dìde jẹ́ kí n tún iṣu àtẹnumọ́ràn kì í jóná jẹ́ kí n tún rán àwọn èèyàn wa létí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí òní ọjọ́ àlámísì tí í ṣe thursdays ó ní ètò ojúkojú pẹ̀lú Báyọ̀ Fálékè ni màá wá sí etí gbọ́ àwọn èèyàn àmọ́ bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ni nígbà tí àtúntò ráńpẹ́ láti túnbọ̀ jẹ́ kí nǹkan dáa sí lórí ìkànnì Fresh FM tó wáyé ni ètò ojúkojú kúrò ní aago mọ́kànlá ìyálẹ̀ta ọjọ́ alamisi tẹ́lẹ̀ ó ti wá sí ọjọ́ jímọ̀ ní gbogbo ọjọ́ jímọ̀ lè tojúkojú báyìí ìrọ̀lẹ́ wá ní láago márùn-ún aago márùn-ún ìrọ̀lẹ́ sí méje àṣálẹ́ wákàtí méjì gbáko ni àwọn aláṣẹ wọn ti fún wa ká mọ̀ fi ṣojúkojú báyìí o ṣé wá